lọ́ba ń gbé nígbà tó ń sọ pàfin láwa ibo lọ́ba ń gbé tó ń ṣe bí ẹyin tí ó gbọdọ̀ jábọ́ kó má fọ́. ó ṣe mo gbẹ mo gbẹ mo gbẹ mo gbẹ tó orí yìí náà ni. akọ́fẹ̀lẹ̀ akọ́fẹ̀lẹ̀ olórí mo wá lọ ọ̀nà bàtà yẹn ó ti gbé lọ ṣé ó yẹ pé ṣá kí ni kókó ìṣúná bẹ kábíyèsí ẹgbà tí mo sọ pé káwọn pípù yẹn gbé bọ́ọ̀sì yẹn àwa ti kó ẹ má wọrí olórí bú. tí o bá gbé ẹnu òṣìṣẹ́ sọ̀hún wo màá ní kí náà gbé ẹ bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o kí tó la ojú mi ó yẹ parẹ́ mi so. ẹ lọ. oníranù ṣìyẹ bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o olójú òde ní lajú ẹ lẹ́dà kó yẹ kí tàlùbọ̀ kó sí kò lè pọ́síbù. déhùn mi. kí ni nǹkan tó ṣe yẹn náà ẹ wo kábíyèsí mo ń protect nǹkan tó jẹ́ tèmi inú àfihàn yẹn. mo ń protect nǹkan èmi ń bá ọmọ sọ̀rọ̀ ń bí and you have that guts o mú ọmọ yẹn o dẹ̀ work out oníkọmọ yẹn jáde kúrò níwájú bọ́lá kí ló fi mí pè déhùn mi kí ló fi mí pè. kábíyèsí mo ti sọ fún yín nǹkan tó jẹ́ tèmi ni mò ń protect mi ìdẹ̀ ní jẹ́ kí nǹkan gbogbo nǹkan báyìí kó bàjẹ́ mọ́ mi lórí òun ni mo ṣe ń sọ pé torí bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. ṣé o mọ̀ mi ṣá èmi ìgbékọ́ mímí èdò ẹbí ti jọ gbójú òní pàgbẹ́ pátákó ẹ̀kún kátátá ní tàjà lẹ́nu èmi ló fà èmi ló èmi ló ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mo ba lé gbogbo nǹkan mo ba ba ba mo ba lẹ́wọ̀n bàbá ẹ̀. ẹ wo kábíyèsí ẹbọ lẹ́ǹbẹ̀ lóòótọ́ o lè jẹ́ ọba lórí àwọn aráàlú àmọ́ ìwà adégoróyè tó wà lórí ìjókòó ọkọ tèmi lójú. èmi máa ló ń bá ìwọ ọmọ yìí. office tí mo ti kú nígbà yìí kó padà wá wo kìnní yìí ok. ẹ̀yin sá ṣe ṣọ́ọ̀ṣà bí olóyún survive nǹkan tó ń ṣe wọ́n. Hmm, ah, ohun tí kábíyèsí ń ṣe fún wọn yẹn ó lágbára díẹ̀ ó wọ̀ wọ́n lára gan-an bọ́n mo nígbàgbọ́ pé wọ́n máa survive pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run wọ́n máa survive àwọn náà gbìyànjú agbára wa ok. Yes, it's okay. All right, sir. Um, Mr. Kolade, condition mi rè critical gan ni o. Ó lágbára díẹ̀ o. Yes, because eh, mi mọ̀ bóyá títì tí wọ́n tì wọ́n yẹn mi mọ̀ tó ṣẹlẹ̀. Ó la orí wọn mọ́lẹ̀ gan seriously seriously mi ò bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn o. Eh, life support ni wọ́n wà o she's on life support yes i place oxygen sí wọn and ni wọ́n ṣe wáyé oh yes and um, the only thing Timo, can kàn wò pé for now ni pé ká kún fún àdúrà lórí ọ̀rọ̀ olórí because fifty fifty chance no one nílẹ̀ báyìí yes are you serious of course. So you're telling me it's a 50-50 chance now? of course. <laughs> Uh, Ẹ̀wọ̀n nǹkan tí sísá mi ń ṣe fúnra right mo ń lè dàbọ̀ kí ní títí títí wọ́n sọ pé má fẹ́ má nì má fẹ́ má nì ó ṣòro ìkókún ọ̀rọ̀ tó bá rẹ̀ dé but èmi màá jẹ́ ọ̀ profession mi màá jẹ́ kó yí má nì pé lọ́ọ̀yà ni mi ó máa padà ṣẹ̀wọ̀n ní ó máa ṣẹ̀wọ̀n ní ọba ọ̀lẹ́ ṣe máa ti olórí débi pé ó máa wọ kọ́mà. ah no uh, Mr. Kolade ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn iye kọ́lùkọ́ bí wọ́n lè fètò ẹ̀ka kọ́kọ́ gbájúmọ́ ní ìsinmi bí ara olùṣe ìyẹn ni ká gbájúmọ́ that is it ẹ má lọ síbẹ̀ yẹn ra ọ̀hún àná. mi ò lọ àwọn ilẹ̀ imagine this cat bó ṣe ṣe níyì ẹ̀kọ́ nìyẹn ẹ̀yin fún ayé ilẹ̀ organize bẹ́ẹ̀ lè fún lórí tó yẹ ìyàwó yìí adẹ̀bẹ̀rẹ̀ pati ẹ̀dẹ̀ ni ẹ̀ ọmọlúbi ẹ̀dẹ̀ mọ gbogbo kéèkì tí wọ́n ṣe fún wọn kéèkì tẹ̀ fún wàrà you just need to take it easy okay ẹ jẹ́ ká take it easy orí orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ṣé ṣé nǹkan mò ń sọ ayé yẹn sá mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi sọ fún um, honourable mrs kó kí wọ́n jẹ́ kárìíra ó wà very very important ọlọ́run ló bẹ̀rẹ̀ àfọ́ olùwẹ̀. can I check now? ẹ no problem wọ́n wà ní. lóòótọ́ ọba ni wọ́n dẹ̀ máa sọ wípé ọba bá lórí ohun gbogbo ọmọ wa láti wá kì í lọ ni bí nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ mi nítorí tí anything bá fi lè ṣe ọmọ mi <laughs> your reign as a king will be over ọmọ mi dáadáa o honourable commissioner ni mi and that's to tell you. They have my connection with the president. I guess you know what that means. Bọ́lá Ṣadé Alákìyà. I know you. I know you so well. I know you are a powerful woman. Mo mọ̀ pálágbára obìnrin náà. Mo dẹ̀ mọ̀ pé. Only connection here and there. ṣùgbọ́n tí nǹkan kan bá ń bí ẹ nínú Fọláṣadé wá wá báyìí àjọ sọ àjọ yanjú ẹ kó ń ṣe léè tó wá ṣàfihàn tó wá rántí tó wá pariwo lé mi lórí àwọn ọmọ nínú ọba nínú àyàmì kẹ́hìn ọba nínú tí mo pa lórí ohun gbogbo. Oh, Adegoye, I don't rat. I'm a woman of my words. Ṣé gbogbo ilé tí mo ṣe ṣì ń gba ẹ sọ yìí? Mo kàn fún lákùnrin ni. come mọ̀ ń jù tó you? Tell me ṣèwà about ni. your anything as in take that cage, fi lè your ọmọ Magic máa jẹ́ kó fi orí ìtẹ́ tó jókòó sí, máa jẹ́ kó bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ jẹ́ ká sùn tọrọ fún ara nǹkan tí ò bá da kò lórúkọ méjì o kò dáa ni kábíyèsí ti bínú jù lórí ọ̀rọ̀ olórí torí pé wọn tí mò ń gbẹ́ ń pa lórí ń sìn gbé condition tiwa kò dá rárá bóyá ó máa kú bóyá ó máa dàlú wa. mo hmm, tọ ọ̀rọ̀ lọ sọ ọ̀rọ̀ lọ sọ. gbogbo wa la mọ̀ pé ohun tí kábíyèsí ṣe kò dáa tó hmm, ó kù díẹ̀ káàtó àmọ́ tá a bá tún wò ó a rí i pé alákìjà fúnra ẹ̀ ó ti fún kábíyèsí lọ́mọ bàbá sì fi àgbòfin eégún a máa ju okùn ẹ̀ lẹ́nu àtòkù àtàyè olórí kábíyèsí ló ní nítorí bá wù ú kábíyèsí ló lè fọ lórí bọ ẹ tọ́ba òun ló lè fi bọ. sọ̀rọ̀ ló ń sọ yìí ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹni nǹkan tí ò yẹ ká bá ọmọdé nídìí ẹ̀ tó jẹ́ owó àgbàlagbà láti máa máa bá. èmi ló ń bá rí o. ṣé nígbà tí alákìjà wa ti fa ọmọ ẹ̀ fún kábíyèsí yẹn ó ní kó gbẹ̀mí ẹ̀ ni àbí tó bá jọ mọ tiẹ̀ gangan gangan ni wà lajúlẹ̀ wà jẹ́ kí kábíyèsí kó pa ọmọ ẹ̀. obìnrin sọ ọ́ ọmọ yóò dá pé ọ̀fẹ́ rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. lukosi ìyálóde. olùkóso òye mi mọ́ ọ abóorí bó ṣe ń sọ̀rọ̀ mi pé kò tiẹ̀ ní tara ọmọ rárá. ó ní tara ọmọ má jẹ́ ń bá ẹja o ọ̀tún má jẹ́ ń bá ẹja o. bọ́lá tó mo tiẹ̀ ń kọ́. ìyálóde ọtí ó ti tó. má jẹ́ ká tọ̀ bí ẹni tó ń gbàgbọ́ ọtí o. agbáwo gbọdọ ṣòro bí èwe ẹ dákun kí ni wàhálà tá a mọ bára wa fà àfi ń gbóná lọ́wọ́ káwọn olóyè náà tún máa tún wá bára wa jà ẹja ṣèlákà yìí o ẹja ṣèlákà yìí ìtẹ̀mí lérò ni pé kí ló kàn báyìí èwo àbáyọ tá a fẹ́ wá sọ́rọ̀ tó wà solution àwa ò lọ́rọ̀ làákà ìgbẹ́ lọ́sọ̀ ló sí. ìsọ bẹ́ẹ̀ farabalẹ̀ járe ẹ wo ẹ ká bára wa sùn tọrọ nǹkan tá a fẹ́ ṣe gangan ní balógun sọ ó ní kí ni solution ṣé ní solution tèmi rò ni wípé kí ìyálóde àti ìlú kò sí kọ́ lọ bá olórí lọ hospital kọ́ lọ bẹ̀ wò láti ìgbà tó ti wà ń bẹ́ àyọjú sí i ká lè ra nǹkan díẹ̀ fún èmi àti balógun ká lè lọ sọ́dọ̀ kábíyèsí ká bẹ̀ kábíyèsí ká bá wọn sùn tọrọ àgbàlagbà ń ṣòro bí èwe wọ́n ti bínú jù. ìwọ ọ̀tún kò lè jẹ́ mi. kò lè jẹ́ mi o. èmi àti balógun la jọ lọ. èmi àti ẹ ò tí ẹ lè jọ lọ. ìyàwó rẹ ṣe sùúrù. mo mọ̀ pé tó bẹ́ẹ̀ méjì bá mọ́lù sí i èyí níbẹ̀ ṣe máa ń yọ ẹ̀rọ ìgbà àti balógun. àwọn débẹ̀ tó fi tọ̀tọ̀ ní nǹkan tó máa máa sọ. lukosi àjọlọ àti balógun. lukosi lukosi àmọ́ra ṣé kí gbé kinní yẹn jáde kó omi sùúrù. ẹ ẹ ẹ ẹ ẹ fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín lórí ìjà tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti kábíyèsí. a gbọ́ pé ẹ̀yin àti kábíyèsí ní gbólóhùn asọ̀. gbólóhùn asọ̀ èmi ò ní gbólóhùn asọ̀ pẹ̀lú ọba adédúróyè mo kàn jẹ́ kó mọ̀ wípé kò sí ẹnikẹ́ni tó kọjá òfin enough of domestic violence torí ipò tó wà ló jẹ́ kó wọn máa ṣe yàmàyàmà bó ṣe ń ṣe because I know tí wọ́n yẹ pé poor man as in poor citizen ló ṣe nǹkan tí ọba ṣe yìí ojú ẹ̀ ti máa rí nǹkan tí ó yẹ kó rí. I'm not a gbọ́ pé kábíyèsí mọ ìyàwó rẹ̀ tó jẹ́ ọmọ yín ṣé lóòótọ́ ni mà. lóòótọ́ ni kábíyèsí nu ọmọ mi in fact ó wà ní coma right now. but ma ṣé tó bá jẹ́ pé victim yóò kì í ṣọmọ yín ṣe lè jà fún Tóyìnṣà. oh definitely i will gbogbo yín lẹ mọ èmi honourable Fọláṣadé Alákìjà mo kọyàn jẹ justice must prevail and also. Oh, uh, no, one more question. One more question. Sorry. Sorry, ma. You got honourable sọ yẹn wọ́n right o. lóòótọ́ ni wọ́n right tábà ní káwọn náà nǹkan tó bá adégorí èsì ọ̀gá kí come ṣe dé kó máa na ìyàwó ẹ̀ kò song. wá na obìnrin lásán ó tún èmi èmi ni Fọláṣadé Alákìjà ń dúnkòkò mọ́ ooo oh, màá jẹ́ kó mọ̀ pé yín mú jàbẹ́ lọ. kábíyèsí ṣe rí ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá a lè máa méèkì dress lé lórí o position tí kéèsì fi yín sí ó ti ju nǹkan tí a lè handle tí olórí bá kú sí yìí ah murder case yà ò lè wí ni o tí gbogbo àmọ̀ pé death penalty ni fún murder case but tí wọ́n bá survive ẹ̀ á jẹ́ pé domestic violence la máa ma treat ìyẹn dẹ̀rẹ̀ ó kéré tán bíi four to five years ni behind bars ṣẹ́rí tí gọ́vnà ìlú bá fi mọ́tò pààyàn gan ní public it will surely go down for it uh, but let's keep our fingers crossed nǹkan tí ọ̀rọ̀ yóò ṣe ní goal láìpẹ́ ni pé. gbogbo aráàlú ti mọ̀ pé onífùfù ọba ni láti ọtẹ ti fi ọwọ́ ta ọba ẹlẹ́rẹ̀ láàfin ní public tí àwọn press dẹ̀ gbé ibi tó ti fi mí sí dead end ní ẹ̀sà kábíyèsí. kábíyèsí. ẹ̀yin ewu bá lọ. ejò oníṣẹ̀wọ̀n tó bá tà ní ìwé tó ń bẹ̀rẹ̀ máa tọ́ that is the most important. mo ní láti ṣe kí ni mo ní I must it is a must. mo ní láti wọ́n ẹni lágbára ọlọ́run a máa try possible best wa ọ̀rọ̀ ìjò kúkú lórí kìnyín náà so bẹ́ẹ̀ ṣe sọ ìjò ń sẹ́wọ̀n ẹ̀yin náà ní iṣẹ́ wọn but ó kàn lè cost yín mọ́ ẹ̀ máa tún i need to. torí kò fẹ́ ṣiṣẹ́ ibi iṣẹ́ ṣé mo ẹ̀ṣẹ̀ dáràn mí ni. òun máa ń lè láti tún invite àwọn. invite them if that will make your job easier. <sighs> àwọn alálẹ̀ àfọ̀n àṣeṣà. ẹgbẹ́ ọlọ́jà. àtàjèrè ní tiwa. ẹgbẹ́ ọlọ́jà. àtàjèrè ní tiwa. ẹgbẹ́ ọlọ́jà. àtàjèrè ní tiwa. ẹ wò àwa ti ṣèpàdé a dẹ̀ ti fi rí ìpàdé tiwa ti sì rí kan. ní ọjà tiwa náà àwa náà ti ṣèpàdé o ààbọ̀ pàdé wa òun ni mo mú wá fún yín o. ẹgbẹ́ ọlọ́jà. àtàjèrè ní tiwa. gbogbo alámàmá àtàwọn àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ẹ ṣe gan-an mo dúpẹ́ inú mi dùn torí pé ẹ pọ́n mi lé ọlọ́run á bá mi pọ́n yín náà lé torí pé mo pè yín ẹ jẹ́ mi ah, inú mi máa dùn o ẹ lórí ọ̀rọ̀ ìpàdé tí èmi ẹ̀ fẹ́ ṣe kí ni àbọ̀ ìpàdé yín. ẹ wo nǹkan kan ò gbọ́dọ̀ ṣe olórí o ẹ gbọ́ nǹkan kan kò gbọ́dọ̀ ṣe olórí o tí orísìí kankan bá ṣe olórí kò sí ẹnikẹ́ni tó máa ṣe ọjà fún oṣù mẹ́fà. Ah, bẹ́ẹ̀ ni ó le jù bẹ́ẹ̀ lọ o nítorí pé tó bá jẹ́ wípé bí ọba adégoróyè ṣe ń hùwà yìí ni àwọn ọba tó ti jẹ tẹ́lẹ̀ ṣe ń ṣe kò ní dépò o. ìyálòde inú èèyàn gbọ́dọ̀ le jù nínú èèyàn bá le lele títí tó bá ti dépò pàápàá jùlọ ipò ọba ó yẹ kó máa ní sùúrù ni pẹ̀lú gbogbo ọ̀wà tó wà lọ́wọ́ ọba adégoróyè ó yẹ kó ti lè dànù ah! ó yẹ kó ti yọ nípò. ẹ ẹ wò ẹ má ṣe bẹ́ẹ̀ ó lè jù bẹ́ẹ̀ lọ o. ìyálóde gbogbo èsì tí gbogbo wọn mú wáyé láti yọ ọjà tiwọn ló dáa ṣùgbọ́n lọ́jà tiwa ìpàdé tiwa ó yàtọ̀ sí tiwọn ní ọjà tiwa ibi tá a forí tì sí ni pé gbogbo àwọn obìnrin pátá a máa ń lò a máa lọ bá adégoróyè lórí ìtẹ́ láàfin ṣé tá a bá dẹ̀ ti ṣerú ẹ̀ ṣẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ ṣẹ́ mọ̀ bó ló máa yọrí sí e, e, e, ìyá lọ́jà èyí tẹ́ sọ yìí ti pọ̀ jù eléyìí tí kò lè tó gbogbo nǹkan táwọn èèyàn jù bẹ́ẹ̀ lọ. ẹ ẹ ó ti yé mi ó ti yé mi ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá ẹ jẹ́ kí n fàbọ̀ fáwọn olóyè ẹgbẹ́ mi nǹkan tí wọ́n bá wá sọ pẹ̀lú ìpàdé tá a bá jọ ṣe èmi náà máa fún un ní àbọ̀ pàdé ẹ̀jẹ̀ tó ní ọlọ́run. ní kíákíá ni o kíákíá ni o gbọ́dọ̀ pẹ́ o. kò ní pẹ́ kò ní pẹ́. ṣé ẹ mọ̀ pé agúgbẹ láti fi léyìn lọ́wọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ti ṣe mọ̀ kó tó máa tẹ̀lé ẹ̀rọ. ẹ ẹ mọ owó kì í pẹ́ ní sàkéde kíákíá la máa ṣe nítorí ọlọ́run. ààrẹ ṣe é ṣe wọn ààrẹ ṣe wọn náwó ẹ o. ẹ ṣe o abániláyọ̀. ẹ̀yin ìlú mòye àwọn afọbajẹ sọ̀rọ̀ wọ́n ní látìgbà tí kábíyèsí wa tí wọ́n ti fi ìbínú tí wọ́n ti fi ta kábíyèsí ọbẹ̀ ẹlẹ́rẹ̀ láyà àti gba ẹni inú ti ń bí àwọn sí kábíyèsí. ó wá lè tó tún wáá fi ṣe paríbakú ẹ̀ tó tún lùyàwó ẹ̀ bíi kókú tí yẹn wà nílé ìwòsàn ráì wọ́n ládùúrà ní kí kábíyèsí máa gbà tí olórí bá ṣèèṣì kú pẹ́rẹ́ wọ́n láwọn ò rọ ọba lóyè nìyẹn ronú tó bá fi mọ́ ń bẹ̀ sí bàdá wọ́n ní táwọn bá rọba lóyè tán ìdílé kábíyèsí kò ní láǹfààní àti jọba mọ́ nínú ìlú ìtìtì láéláé ṣe rí pé wàhálà ti wà lù báyìí. ló bá tán ẹ wo ẹ̀yin olóyè kí la fẹ́ ṣe kékeré ní ìtẹ́yìn gbọ́ yẹn o gbogbo àwọn ọ̀yà lọ́jà àti gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jóbìnrin nínú ìlú yìí ẹni kí náà sọ pé òun fẹ́ ṣe wọ́n níṣe náà máa bọ́ra àwọn sí wòwò wọ́n ń bọ̀ wá bá kábíyèsí. ẹ dẹ̀ mọ̀ pé ibi tó bá ti ṣerú ẹ̀ hmm. àfàìmọ̀kẹ́lẹ́rú má sùn bí o. nǹkan dé nìyẹn ó ń dojú ẹ̀ bọ̀ ó ah, ah. ń ṣẹ̀jẹ̀ ojú ẹ̀ bọ̀ hmm, hmm. ẹ̀ torí ẹ̀ bí àwọn obìnrin ti ń sọ tiwọn lọkùnrin sọ àwọn ọ̀dọ́ àwọn náà ti yarí ṣùgbọ́n bí táwọn ó tiwọn gbà wọ́n ní social media làwọn ó fi bá kábíyèsí fà this is getting precocious and even more than my thoughts ẹ ká so tọrọ fúnra wa ah kí olùkọ́ máa aboyade. àbọ̀yàdé gbogbo ọlọ́yà máa ló ṣe gbogbo àmà náà máa fi bù ọ̀nà tá a máa gbà tí òfin ní tẹ̀yìn wọ̀ mí lẹ́nu débi pé wọ́n máa fi wá bú kábíyèsí o ìyẹn ni ká wá báyìí máa ṣe o. kábíyèsí ló lágídí kábíyèsí ló lágídí wàhálà òun náà wá dálẹ̀ tó yìí. ó bára alé ó bára oko àwa gan ò lè a lè gbé ta ṣé kò kà wá lọ gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ẹni wàhálà ó bà tí wàhálà ó kàn wá àdúrà tó yẹ ká máa ṣe ni pé kí elédùà má jẹ́ kí wàhálà ó bà. ń bá mi. ẹ wo kábíyèsí ẹ ṣe sùúrù ẹ sí lọ́dọ̀ mọ́ ẹ ti dọ́ba kábíyèsí á ní ó nà nà nà nà nà nà nà nà kò sí nǹkan tó jọ rárá rárá à ọba aláṣẹ ọba ni mí mo ba lórí ohun gbogbo èmi ni ọba aláṣẹ ìkejì òrìṣà èmi láláìlúwà aláṣẹ èkejì ọ̀rẹ́ kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ló délẹ̀ tán tí ò jẹ́ tiwọn nìkan mọ́ra yọ. ṣé bóun ló délẹ̀ yìí àbó nǹkan ló délẹ̀ yìí ẹ̀ẹ́ bíjọ́ kan náà ló ẹ wọ èèyàn èmi fẹ́ sọ̀rọ̀ kan. òun là mọ lógun o tó bá ẹ má yẹ ká lọ síwájú jù ẹ má yẹ ká dúró lẹ́yìn àárín tá a fẹ́ dúró gan ẹ má yẹ ká slack ká dúró gírí nítorí wípé eléyìí ó ń fẹ́ sú èmi o. a sì ẹ wà lójú kan n tá a tún lè ṣe ni pé bóyá káà náà wá rán mẹ lọ àárín yìí wọn máa gbọ́ gbogbo tí wọn bá ń sọ láàrin wà fún wa. kọ́ lè máa sá fún wa yẹ dà yẹ dà yẹ dà yẹ dà ọ̀rọ̀ làákàyè tún yìí lọ nìyẹn ọ̀rọ̀ làákàyè tún yìí lọ. ìjọba lè ṣe bẹ́ẹ̀ àmọ́ bí tá à ń lọ yín. bó bá ṣe jẹ́ eh, ẹ máa fèmí gbọ́. ẹgbẹ́ wa ní dàrú lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́. àdúṣe fún mi. láì condition tí ẹ̀gbọ́n mi wà yẹn. Even the doctors are saying it's a fifty fifty chance. àná nǹkan tó ń sọ yẹn àmọ́ mi ò mi ò fẹ́ gbàgbọ́ lórí ẹ̀ ìbúmọ̀ ẹ̀pọ̀ lọ́wọ́ àṣeyànú lọ́wọ́ this is unbelievable kálíkò ń ṣe lórí títí yín ni màá ti sọ fún ọkàn put a petition against kábíyèsí ní ìlànà kò sẹ́ni ọba kankan kọjá um, um, òfin o ah, àìmọye ọba tó máa dúró wájú adájọ́ tó máa jẹ́jọ́. Please, take cases that are cool Then we know what to do. Ṣùgbọ́n. Kò tẹ̀ sí bàtà ní sun ọ̀fà sọ́ọ̀tì. Definitely. Èmi gan fẹ́ kí kábíyèsí mọ̀ wípé mo ní ọmọ tó mọ̀fin. Not the likes of kábíyèsí burúkú should be eradicated from the society. Definitely. And that's what we're going to do. I cannot just... Just, just hold on, darling. I can't just wait to have my sister back jẹ́ ká máa gbàdúrà your sister will be back lágbára ọlọ́run. kábíyèsí báyìí ò rí wọn rẹ̀ jù lọ́wọ́. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé a kò fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ kábíyèsí. ẹ ọ yà. àmọ́ a lè béèrè lọ́wọ́ ẹ̀yin olóyè mi. ẹ ọ yà ọ yà. ẹ ǹjẹ́ ó ṣeé ṣe kí ọba aládé kó ṣẹ̀wọ̀n. ẹ̀yin oníwèé ìròyìn irú ìbéèrè wo ló ń béèrè ní abẹ́ òfin ìlú tá a wà yìí kí pírẹsidẹ́ǹtì ìlú tó bá ṣẹ̀ sófin ó lè ṣẹ̀wọ̀n ká má ṣẹ̀ lọ́ba aládé. in that case á jẹ́ pé tí olórí ò bá eventually make ẹ̀ kábíyèsí wá lè. lè ṣe kí ni what's the problem kí ló ṣe náà ó yẹ kó wà careful o kó dẹ̀ wà mindful of what you are going to say ah! ṣé ẹ bá tiẹ̀ bẹ̀rù bí tẹ wà ṣé ẹ bẹ̀rù rádé ni. kò sẹ́ni tó sì lè mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la ẹ má béèrè ìbéèrè nǹkan tó máa ṣẹlẹ̀ fún wa ẹ má béèrè lọ́wọ́ ẹ wa kí nìdí tí kábíyèsí ó ṣe wá sọ side of the story tí wọ́n fún wa. Ah, eh, a tún gbọ́ pé kábíyèsí bá ọba aládé bíi tiwọn jà wọ́n sì lò ìjẹ́ ó ní nǹkan kan tó máa ń trigger ìbínú kábíyèsí. will you keep short? Ah! what's the problem? kí ló ń

ṣẹlẹ̀ sí ẹ kí ló dé ṣe àṣe bó ṣe yẹ ká ṣe ó lè rí bó ṣe yẹ kó rí. But why? Why do you need to cry? Èmi ni mo fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí kábíyèsí látọ̀lórí. Èmi ni mo fa. Mi ò understand. Wọ́n ló fa nǹkan tó ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti ṣé wo ló lọ rí olórí mọ́ nǹkan ni because you understand. ó ti pẹ́ tí kábíyèsí kan máa bá mi lájọṣepọ̀. Thank you. ṣe ní yàrá kábíyèsí nọ́mbà two kí ló dé tó fa ojú ro tó dẹ̀ jápá mọ́ nígbà tó fẹ́ jáde. olórí kò ṣe bẹ́ẹ̀ o kábíyèsí ló ránṣẹ́ pè mí pé kí wọ́n ṣe màsáàjù àwọn mo dẹ̀ sọ fún kábíyèsí pé wọ́n jọ mi ò ní lè ṣe torí pé mo mọ̀ pé ní kọ́kọ́rọ́ yàrá wọn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ ní láti kanlẹ̀kùn kẹ́ tó wọlé mi jẹ fẹ́ wàhálà fún ayé mi torí ẹ̀ mo ṣe ni mo lè ṣe mo dẹ̀ fẹ́ lùzì iṣẹ́ mi mo mọ̀ pé nǹkan mi ti lè tẹ̀yìn ẹ̀ jáde nǹkan tẹ́lẹ̀ fi ń bá mi nìyẹn. o ṣú ọ pé nǹkan tó ṣẹlẹ̀ ní yàrá kábíyèsí ni. ọlọ́run lórí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ìwọ ò dẹ̀ fẹ́ màsáàjì kábíyèsí nítorí kò mọ̀ pé mo ní spẹ́ẹ̀kì lọ́wọ́ mo dẹ̀ lè ka ẹ mọ́ àbí. rárá mi màsáàjì kábíyèsí ọlọ́run you are free to go. olórí ẹjọ ẹ má jẹ ń lùsí iṣẹ́ mi ẹjọ ẹ ṣàánú ẹjọ. má o ò lè lùsí but you fẹ́ kó mọ̀ wípé my eyes are on you. tó ti yẹ ojú wo mo ṣọ́ ẹ gan-an but kò sí fọ̀tẹ́nu òpin kan tó ṣe jù lọ. o ò jẹ̀bi rárá náà mo hmm? hmm? ó yẹ kí n ti sá lọ tipẹ́ tí bá ṣe pé wọ́n ṣì jẹ mí láwọn owó kan àwọn sálárì mi ni má ti sá lọ tipẹ́ tipẹ́ ó ti sọ mi. ọdẹ nìkan tó sọ náà ẹ ṣùgbọ́n ṣé ìwọ wa mọ bó ṣe lè bá chief of staff sọ̀rọ̀ kọ́ fún ẹlúwo ẹ̀ kó lè máa lọ torí tó lórí bá padà lọ jí tọ́lajú sáyé wàhálà ni òun olórí òde ní fojú rẹ wọ ẹ wọn máa take a very difficult on you. ṣùgbọ́n àmọ́sẹ̀dì kò lè máa ní ìyá ti sọ fún ẹni pé ṣé ìdodo bó ṣe ń kárí bọ̀ ní èyí tó ń pẹ́ sọ́tún tó ń pẹ́ sọ́sì yìí kò ní dà o bóyá kò ṣe ẹ ọ mọ̀ pé àwọn tó kù láàfin wọn lọ́dọ̀ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ó ti yẹ ṣé ọ̀pọ̀ ṣọdọ́ gbogbo gbé tó jẹ́ ń kéyìn wáìpù tèmi bí ẹ ṣe ti understand lọ́wọ́ akọ ẹ̀mọ́ ṣùgbọ́n. kí ni mo fẹ́ ṣe báyìí wọ́n ní mo mọ tí mo fẹ́ ṣe báyìí ah, doctor. ah olóyè ọ̀tún. báwo ni. adúgbòsà. Eh, any good news. báwo ni ara olóyè. Ah. olóyè ọ̀tún condition tí olórí wà ó lágbára tó pọ̀ mọ́ condition wọn yẹn sì terrible díẹ̀ in fact ìgbà míì gan ta bá ń treat wọn a máa ń discover pé heart wọn seize hmm, as a matter of fact sir heart wọn yẹn gbà míì gan ó tún máa ń stop periodically bẹ́ẹ̀ ni so eh, tèmi kàn nígbàgbọ́ mi pé ká kó fàdúrà tó ní kò sí nǹkan tí àdúrà ò lè ṣe àwa tá a jẹ́ dókítà náà a máa ń gbìyànjú ní ọ̀pọ̀ ọlọ́run ọba ló ń ṣe torí ẹ̀ mo ṣe sọ wípé aláti kó fún àdúrà kí nǹkan tí a ò lérò kó má lọ ṣẹlẹ̀. Ah, bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ ni kò ṣẹlẹ̀ nǹkan rẹ̀ ló máa ṣẹlẹ̀ sí o. Eh, but eh, náà tí kábíyèsí ti sọ kábíyèsí sọ pé àwọn ọmọ tí àwọn bá lè fly wọ wọn lọ fún better treatment abroad so mo tẹ́yìn kan máa ní láti fún hansi tí bá wá hospital lọ́hùn tí a lè gbé wọn lọ. ẹ olóyè kò rí bẹ́ẹ̀ o àná ṣe rí hẹ́ẹ̀tì olórí báyìí kò tó eléyìí tá lè fi gbé wọn travel yes condition yẹn lágbára gan tá a bá sọ ní pé a fẹ́ try ẹ̀ ah ọlọ́run jẹ́ kárí nǹkan burúkú àfi hmm, ká ṣì máa treat wọn lọ ní hospital wa ń bí gẹ́gùn dẹ̀ yìí sọ pé ọlọ́run kú túbọ̀ fún wọn ní àlàáfíà. ọlọ́run máa fún ìṣe tọ́lọ́dẹ uh, eh, máa ṣe tó tẹ̀ tí ń ṣe lágbára ọlọ́run so uh, wọ́n dẹ̀ náà máa compensate yín àti hospital yìí pàpà. Ah, <laughs> well ẹgbẹ́ wa kí kábíyèsí pé wọ́n ṣe àmọ́ kí kábíyèsí má tiẹ̀ ní lọ́kàn fáwọn fẹ́ compensate hospital wa báwa fúnra wa ẹ̀tọ́ àti ojúṣe tiwa ni láti mójútó aláìsàn kádẹ̀ ní pé yá. ẹ ẹ kàn báwa tó sọ fún kábíyèsí ni pé kí àwọn náà fúnra wọn kí wọ́n túbọ̀ kún fún àdúrà then kí wọ́n dẹ̀ máa ṣọ́ ìbínú wọn sódà tí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kò tún ní ṣẹlẹ̀ mọ́ kí wọ́n dẹ̀ mọ tó máa bá àwọn oníwèé ìròyìn sọ ìyẹn náà tó wà very very important. Mm, ìyẹn wà very important ìyẹn wà very important no problem máa jíṣẹ́ fún kábíyèsí no problem thank you very much all right sir really appreciate it. ẹ ṣe kò sá ọ̀rọ̀ èmi náà tún bá yín sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀dà rẹ̀ ṣe all right sir. Uh, uh, uh, kábíyèsí èmi àti dókítà ṣe sọ̀rọ̀ tọ́nu. ah kò sọ̀rọ̀ orí èmi fúnra mi ayọ̀dù sí. ẹ ló kẹ́mi mo ṣègbà pé o keep to time ni ọgbà tó ti dá mi dúró síbí tún béèrè ibi tí mo wà mo wà náà lókè léwo ó dá má pẹ́ o ń o ṣe. àǹtí mo wá lónìí wọn àǹtí. Ah, tó bá wa ń sìn àwọn ah, o báwa ní business. àǹtí kí la fẹ́ ṣe ojú yín ló ń dán. ọlá olúwa ni o. ìyanu àṣẹlẹ̀. Táyọ̀ kí ló ń ṣẹlẹ̀? kí ló dé? ìkànnì fún mi ọ̀dàlẹ̀ ni kò ń ṣọ̀rẹ́ gidi ṣe believe pé mo lọ sọ́dọ̀ boyfriend mi lánàá mo bá fún mi bẹ́ẹ̀ ah, ń gbọ́ fún mi. ọ̀dọ̀ boyfriend mi owó la bí ó ń fẹ́ boyfriend mi ó ń fẹ́ owó la bí aṣẹ́wó àǹtí bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ ṣe rí ṣebí lánàá mo ní mo fẹ́ lọ wọ́n kù mí mi ìmọ̀ bàdúgbò bẹ́ẹ̀ náà ni boyfriend ẹ̀ gbé bó dẹ̀ ṣe rí mi ló wá pè mí wá ah, kí n dẹ̀ kí o kí bóyá rí wa ló sọ pé kí mo wá ṣe bí mo kàn wò pé èmi kàn rẹ́rìn pé kí ló wà ń bẹ̀ bó dẹ̀ ṣe bínú lọ nìyẹn mi ìmọ̀ pé nǹkan tó ń bínú ni kí ló wà láàrin mi àti boyfriend ẹ̀ ló ṣe dá nǹkan lé mi lára báyìí. táyọ̀ ṣòṣì wá rí ń sìn ẹ jẹ́ ká máa ṣe sùúrù mú boyfriend ẹ ṣáà mọ nǹkan tí bọ́sẹ̀ ṣe fún olórí ṣé bá kú bálà lólórí wà ń sìn mí mọ ọ̀rẹ́ mi máa ń bì í jàre tí mi jọ máa ní ẹni tó ti máa bì í tí ń bẹ̀ náà ẹ bá mi fẹ́ báwo dẹ̀ nara ọmọ yín báyìí ṣó ti kúrò ní kó máa lò ṣé wàá ń kó mà àmọ́ èmi nígbàgbọ́ wípé ọlọ́run á bá mi dá padà. gbogbo ìwà rádaràda tí ọba adégorí yóò wù wá tó ń wù kó tó jọba ṣé kò ń kó òun ti jọba ni ó yẹ kó ti stop ẹ. stop ẹ tó bá wù kó má stop ẹ àmọ́ nǹkan tèmi mọ̀ dájú ni pé èyí tó fi máa stop ẹ ló ra wọlé èmi ti jẹ́ kó yẹ wípé nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ mi nítorí tí nǹkan kan bá fi lè ṣe ọmọ mi <laughs> èmi wọn lè bu Fọláṣadé Alákìjà mo ti jẹ́ kó wípé ara tó wà ní gbogbo àgbáyé pátá wọn ni màá fi dá. Yes, ma'am. Saturday, we party in house. Tó yẹ mo ṣe wá rí yín o. èmi ò ní lè wá nítorí mo ní láti lọ sí hospital ọmọ mi àti wípé ọmọ mi lè wà lórí ìdùbúlẹ̀ àìsàn bẹ́ẹ̀ kí n má máa jójú ọba tì ẹ́ sọ yẹn lọ hm? bó bá ṣe jẹ́ ẹ jẹ́ kí mi gbọ́. ṣé kò mà tó tó lè lè lè bá wa lọ ṣé mà ṣé mà. mo fẹ́ yọjú sí mọ́mì mi wọ́n pè mí kú rẹ̀wọ̀n so mo ní láti tètè lọ́lé ah, ah. àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ mo rántí nígbà kan tó sọ fún mi wípé o ò ní bàbá ò ní ìyá àmọ́pọ̀ ti kú hmm. ẹni tó kù fún mi mọ́mì àti tó kù fún mi dájú ọkọ̀ pè mí náà láìpẹ́ kú rẹ̀wọ̀n ni mo dẹ̀ ní láti lọ tẹ́ẹ̀mẹ̀wọ̀ a máa máa ríra. ẹ tiẹ̀ ní sùúrù bí ìgbà wo ló máa wá dé. Within a month, I should be back kó wá kéré mọ́ bí. ọlọ́wà fún ọ lára é ṣe lára ìbádélé láyọ̀. ara mọ sí mi rèé mo tẹ ní láti tẹ̀lé kí lọbẹ wọn wọ. ṣé kábíyèsí ló ní kó máa lọ lórí àṣẹ tí wọ́n pa ni pé anybody gbọ́dọ̀ fi pálá sílẹ̀ ṣe bọ́mọ yorùbá bíi tèmi ni ẹ ó gbọ́ nǹkan tí mò ń sọ lẹ́nu èèyàn kan ṣoṣo tó kù fún mi gẹ́gẹ́ bí àwọn ló sí ìkí gan kí mi tètè máa lọ kábíyèsí tó ń sọ̀rọ̀ yìí mo dẹ̀ sí. kábíyèsí ló sọ fún mi pé kéèyàn kan máa jáde tí kábíyèsí ò bá sí ilé ẹ lọ dúró dé wọn tó bá ti dé kò béèrè. Thank you kí ló ṣẹlẹ̀. ó máa bàbá gbé jẹ kí ló wá ṣẹlẹ̀. ẹ kí ló dé tẹ̀sí tẹ́kọ̀ lọ. ní tẹ̀sí tiẹ̀ tí mo kà. àsùnwó mi ní kíláàsì ká sùn kan ti. Ah! kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí olúwa mi o. wọ́n lẹ́ẹ̀lẹ́ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni kábíyèsí ọ̀rọ̀ kan ló ṣe pàtàkì tá a gbọ́ tó dẹ̀ di dandan ká mú wá sí ti gbọ́ yín nítorí ẹ̀ la ṣe pé ìpàdé yìí. ṣé kò sí. fọ̀ bẹ́ẹ̀ bí ẹ nà ń bẹ́ẹ̀. kábíyèsí o kábíyèsí o ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ àfọ̀bàjẹ́ wá kóra wọn jọ èèyàn bá ní pẹ́pẹ́ sí o kábíyèsí pé tí nǹkan kan bá lè ṣe olórí pẹ́rẹ́ tí wọn bá gbọ́ ohunkóhun sólo ìpínrẹ́ kábíyèsí wọn la fi kẹ́ ẹ sí gbà wọn ni ẹ sì gbà ni o pé ẹ gbọ́dọ̀ sí gbà kẹ́ kúrò láàfin kì í pé tẹ́ ẹ bá tún wá sí ìyẹn tán o tàbí tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá ní ẹ lè ṣe yẹn ó fi hàn pé kò sí ìrandíran yín kan kì í ṣàwọn ọmọ yín o kò sí ìran yín kan tí ó lè jẹ ọba nílẹ̀ yìí mọ́ àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ o. wọ́n ṣe sọ nìyẹn. ìlú kò sí wọ́n ṣe sọ nìyẹn ṣùgbọ́n wọ́n wá la ọ̀nà sílẹ̀ tí àwọn ìdílé kábíyèsí lè gbà láti jẹ́ olùjọba kan ìdílé wọn. pé tẹ bá ṣe ọkàn akin gẹ́gẹ́ bí akin bí a ṣe mọ̀ yín tẹ ṣìgbàwò tẹ ṣe bí ọkùnrin ṣé bá kan àsìkò tí ọba kan ìdílé yín.

a sì lè tún ṣèjọba ní ìlú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fàyè lẹ̀ pé bóyá àwọn afọbajẹ ló wá rọ̀ yín lóye ah ń burúkú ni o ìdílé yín kò ní lè gbóòórùn oyè mẹ́rù yìí o. wọ́n ní tá a bá gbálé tá a bá gbàtà àtàn là á darí ẹ̀ sí. Ah, ẹ̀yìn òṣùgbó là á gbọ́kọ ẹ̀ dán. bẹ́ẹ̀ yébéyébé ní sọmọrí igbá tí kì í fi rídìí jókòó ìran akọ aláǹgbá ò ní ṣẹ̀rùn méjì ẹ̀yìn ẹ̀yìn ló kúrò mí ó ti o ah! kábíyèsí o lẹ́lẹ́ ìwọ̀ ó ti o. àwọn ọkọ̀ bàjẹ́ ló sọ bẹ́ẹ̀ àwọn kan kábíyèsí olúwa ẹ̀rọ kábíyèsí ẹ̀yin ẹ gbọ́dọ̀ èwo nínú yín gangan lẹ́jọ́ ń dàrú àṣàkáṣà yìí pẹ̀lú àwọn afọbajẹ kò sí. Ah, ó máa ṣe o. ẹ má jẹ́ kí afẹ́fẹ́ mi lásán kó fẹ́ lù yìí tó bá fẹ́ lù yéè kódà ẹ padà lọ jíṣẹ́ fún wọn ẹni mo sọ pé wọ́n ti ti òjébọ bàbá olóòṣà lọ́wọ́ ó kù bàbá ńlá bàbá bàbá bàbá ẹni tí ó bọ̀. kábíyèsí òun ṣe làbẹ̀rù àbẹ̀rù àtàmàjẹ kábíyèsí òun. lẹ́mi. kábíyèsí kábíyèsí òun ẹ̀gbọ́n náà. èwo ló ti ń mu àgbo tó takú tí ò ń mọ́nú rẹ̀. ẹ wá máa rẹ̀ ẹ wá máa lọ lé yìí. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ilé ilé ilé ilé ilé ilé kò sí. ẹ ẹ ní a máa lọ lé. Hey, ń bínú. ẹ ẹ mọ bẹ̀bẹ̀. ẹ̀yin olóyè ọ̀rọ̀ tó lọ́gbọ́n bá sí ẹnu aṣèrè la màá ti ń gbọ́. ìyálòde ṣé èmi la ṣúwèrè o. Ah, jabe, náà. Oh, ni ní àjọ nínì. ṣé ọmọ pé olóyè ni mi láàfin. olóyè. olóyè ọ̀rọ̀ tó wà nílé ẹ̀jẹ̀ àṣẹ sùúrù ah, tá a bá ní káwọ́ náà ọ̀rọ̀ tẹ sọ́dà ṣùgbọ́n ẹ̀ lágbèkalẹ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ tẹ́ ẹ̀ ní ló jẹ́ kí gbogbo ẹ̀ dàrú pátápátá báyìí. ọ̀dà. olóyè ọ̀tún. ọ̀dà. à ń wí sọ̀tún à ń wí sósì ò tí ẹ fèsì ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkójọ kan wá ni àbí kò kàn wọ́n ni. kò sọ̀rọ̀ o kò sí ọ̀rọ̀ fẹ́ sọ mm. torí nǹkan tó ń ṣe pọ̀ kọ́ ló ń ṣọ́ra. ẹ ẹ jọ ẹ ní. nǹkan tó dẹ̀ ń ṣe kọ́ ló ń ṣe ni. bẹ́ẹ̀ni kọ́ wa sọ fún mi pé èmi èmi èmi wèrè gbogbo wa ni ń bá wí. gbogbo wa ni. ó wà lára yín jàre. ó wà lára yín. nurse sista mi ò lajú sista mi ò lajú ok ìgbà wo ni sista mi máa jí sáyé sista mi ò bá mi sọ̀rọ̀ ìgbà wo gbogbogbogbogbò ló máa lajú ẹjọ́. Um, àǹtí ọ̀rọ̀ ẹ tèkè ẹ̀zì ṣètìgbọ́ ẹ̀yin náà mọ̀ kí wọn lè lajú wọn lè sọ̀rọ̀ so ẹ má yẹ ká disturb wọn mo mọ̀ pé tó máa fi tó gbà díẹ̀ wọ́n máa come back to life ṣètìgbọ́ I'm very very sure.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 escape on your name. Yeah. It's funny, the whole world's amazing. ṣòro pé mi ò ṣùgbọ́n ni ìwọ pa mí lọ́mọ wá fẹ́ máa gbé ayé máa ṣàyè wá lọ tó bá jẹ́ ìkan ìgbẹ̀yìn tí màá ṣe lélẹ̀ tí ọlọ́run àti bínú sí then so be it. kí ló máa ṣe fún mi. I have a kí ló máa ṣe fún mi kí ló máa ṣe fún mi. orin náà jà. gbà fún múrí nígbà fún gbàdá orí ló mọ bí ẹsẹ̀ rẹ̀ o. ẹ ló ṣe bí ó ti ẹ lọ́wọ́ lọ́wọ́ wà ẹ̀sìn. ẹ ṣé kò sí ṣáà.

ọmọ àná lórí ti kú. má fi nǹkan tí ò dáa ṣe rí o. àná lórí ti kú. lórí ikú. ikú. báwo ló ṣe rí gbọ́. èmi ṣe àgbọ́ táwọn èèyàn ń sọ káàkiri pé olórí kú o olórí ti kú o ìyẹn ló ṣe jẹ́ kí mi pè ẹ́. àgbà tó lórí ikú sínú wàhálà yìí lórí ti padà kú. àgbà lórí ikú sínú wàhálà yìí kí ló ṣẹlẹ̀ ṣe ṣe kí n má tọ̀ ẹ̀fà mọ́ kí kábíyèsí má forí adíṣẹ́ wọn. ṣé yẹn náà ló ṣe ń ṣe ní gbogbo ẹ náà lájọ mọ̀ wípé kábíyèsí ló pọ̀ olórí ẹ ó dẹ̀ ti di dandan kó forí adíṣẹ́ wọn ní kí ni wọ́n wo èmi ti ń padà sí àfihàn ṣó ti gbọ́. não vou, mas o quê? Por caso voltou a vice se é dela. Gente, fazendo tudo e o pai morre. ó tún ní kó wá yọjú sí olórí àbí ẹyẹ kú tọ́jú <laughs> ah, kábíyèsí gan ló ń pè mí ẹ eh. ló kábíyèsí ah no no no no no olórí ò tí ì lajú o bẹ́ẹ̀ ni sà ah no no kúkẹ́. Okay. rárá o kò sí nǹkan tó jọ yẹn o <laughs> ọlọ́run ní járó ní kúsà ó dà kò burú èmi náà àtúpè yín sà màá pè yín all sà ẹ jọ ẹ má bínú kábíyèsí ló pè ẹ kábíyèsí ló pè ẹ jọ ṣé kábíyèsí ń wo lórí mi. no pé kí ni olórí ni mo wá ń fún wọn. àwọn ah, ah, ṣe máa ronú ah, máa ronú bẹ́ẹ̀ yẹn kó dà kó dà ok ọlọ́run á túbọ̀ fún olórí lálàáfíà lágbára ọlọ́run. ìgbà gbogbo ẹ kí tọ́jú ẹ pẹ̀lẹ́ jọ fún mi ní fáìlì ẹ̀ ní fún tí wọ́n ti wá láti. ti bá òkókò fífi lísì lẹ́nu ó máa gbé lọ sí kinní ní hospital ní ìsìtẹ́ bá dẹ̀ ti ń lọ ẹ máa rí àlọ́jà tó ti yẹ ẹ and then nǹkan tí mo fẹ́ sọ ni pé tó bá ti dé ọ̀hún ẹni tó wà lọ́hùn ó máa máa bọ̀ wọ́n máa dúró tó ti yẹ bẹ́ẹ̀ yá o yá yá yá yá irọ́ ẹni tó wà ní hospital náà lọ sí hello ẹ. Eh, ṣe ooo irọ́ o láwọn ò tí tọ́ fóònù wọn máa lọ díṣẹ́ fún kábíyèsí ní ìsìn ní ìsìn ní ìsìn ẹ̀ẹ́ òṣè òṣè òṣè òṣè òṣè. ṣèkè ṣáájú ìwo ni kí ló ṣẹlẹ̀ kí ló dé sẹ́yìn ni mò ń bá sọ̀rọ̀ lórí fóònù àbí mi ì lè sọ̀rọ̀ mọ́ ó dáa olórí ti jí. ọlọ́run um, ma ẹ fún mi ní ẹkú tọ́jú olórí. ṣe ẹkú tọ́jú ẹ. Uh, àti dúpẹ́ lọ́dọ̀ náà ọba ara wọn ti wà òkè. kó àgbálẹ̀. <laughs> a kò ní láti examine wọn for like two days. okay. Uh, because um, gbogbo um, àwọn test tí a diagnose fún wọn positive ni gbogbo ẹ̀. oh olúwa ṣeun <laughs> ẹ ṣé gan doctor i'm really grateful. <laughs> ẹ ṣe ma um, olórí báwo lára ń báyìí àǹtí wa much better sọ. ẹ ìsọra ẹ fọkàn yín balẹ̀ kò sí problem ṣe gbọ́ eh, ẹ ọ̀dà kọ̀ọ̀kan eh, ma ẹ jẹ́ kí èmi fún yín ní opportunity kẹrin bí báwọn sọ̀rọ̀ dáadáa ẹgbẹ́rún eh, ẹ tẹ bá ti ń lọ ẹ kàn lè ṣe hi sí mi ní ọ́fíìsì lọ́fíìsì. yes yes ẹ máa rán pm sí i. it's okay ma. yes ma. ẹ ṣe ẹ ṣe kàn sọ. ah olùwàlú mi wọ pé now. Um, tí wọ́n bá ti fi ẹ́ sílẹ̀ lórí báyìí two days like the doctor said um, ilé mi ló ń bọ̀ you have no business whatsoever with the palace ṣùgbọ́n mi bí ah, ọkọ mi pé ẹ̀gbọ́n ẹ̀ pé kò get ready pé a máa charge adigunrin èèyàn sí court ah. okay and we're charging for assault domestic violence okay and uh, gbogbo ẹ̀sùn tí a bá lè kó pọ̀ ká kó mọ lẹ́sẹ̀ I need to send him to prison. Eh, láti jẹyà ẹ̀ṣẹ̀ tó ṣe. but mọ́mì kí ni mo fẹ́ lọ ṣe ń lé yín nígbà tí mo ní rí ọkọ àti wípé ẹ má kó kinní ìpọ̀ o mo ṣe ọkọ mi ó dẹ̀ bá mi wí ni mo ṣe pé bóyá ó assault mi àbí nǹkan kan bẹ́ẹ̀ ni mo ṣe ó bá mi wí ni. you shut your mouth ọkọ wo ló ń sọ yìí lọ that monster ẹ tó fẹ́ bá ẹ lò ó pè lọ́kọ. you know from the beginning of this thing mo ti wọ̀ ni pé kó má fẹ́ olóyún burúkú tó ń lọ́ba yẹn. would you go and to me ṣọlá kò ní that place. ẹ wò mọ mi èmi lọkọ mi ṣe mo lè ti dárí jì. bẹ́ẹ̀ ni so kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. yàtí wọ́n dún àti ẹ̀ ti sẹ́ẹ̀tù ẹ̀ pátápátá pátápátá ni tí bá ti kúrò ní bíbá yìí ilé ọkọ mi ni mo ń padà sí. àti pé gbogbo ilé ìtọ́jú ń sọ pé ẹ máa charge ẹ̀ fún assault ẹ máa try ẹ o ẹ má try ẹ rárá because tẹ bá rò kó bí ẹ lè try ẹ fẹ́ gbé lọ sí court mo máa rojọ́ mọ́ yín lẹ́sẹ̀ ni o ṣé ìmọ̀ pé nǹkan tẹ́ ń fẹ́ láti ṣe ẹ fẹ́ gbadé lórí ẹ̀ ẹ fẹ́ sọ lórúkọ ẹ fẹ́ bà gbogbo nǹkan jẹ́ ni. wàá gbé tó okay for your information should we adé lórí ẹ̀ tó sọ yìí nǹkan tí mo fẹ́ ṣe gangan yes mo fẹ́ ìta it òrò mo fẹ́ ìwọ lóye mo fẹ́ ọ̀rọ̀ fọ̀rọ̀ mo fẹ́ kó jìyà ẹ̀ṣẹ̀ tó ṣe ah mọ́mì ó lọ ọmọ tèmi. mọ́mì mo ti sọ fún yín o just stay out of this èmi ló ṣe àmọ́dẹ̀ tí dáríjọ ọkọ mi à ní kéèsì à ní kọ̀ọ̀kan mọ́. sista mi kí ló dé ìṣòro báyìí náà mo fẹ́ kí n mọ pé tọ̀dọ̀ yín mọ́mì ń ṣe. what is your problem? má dá sí o i should stay out of it kò sí wàhálà I will stay out of it. Ìwọ lọ sí palace. Nǹkan tó jẹ́ ìbárí bẹ̀ tó ń kọ. Mọ́mí, mọ́mí, Are you okay at all? Stay out of this. It's none of your business. Hello, sister. Ẹ wò ṣé kèmi máa pawó fún yín láàrin èmi àti yín nǹkan tẹ́ ṣe fún mọ́mí lọ́sítítù yẹn ò dáa kò dá díẹ̀ ká tó o ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ̀yìn láti pe mọ́mí kí apologize nǹkan tẹ́ ṣe yẹn kó gùn díẹ̀ ká tó kò dá rárá kò dá ah, àwọn náà nọ́mbà ẹ ẹ bá kúta ni àti ẹ ti máa fọ fún mi. Why? What do you mean, Mom? Why? Ṣé tí èdè ni àgbójú ẹ̀fọ́? èmi torí àjáde òun jà òun sọ pé ta ló ń jà lẹ́yìn kùlé o. wọ́n ní wọn sọ wọ́n jù pé wọ́n kò sí ọkọ tó jọ bẹ́ẹ̀ in fact mo regret pé mi ò bí ọ you can imagine ọmọ tèmi bínú tó sọ fún mi pé ẹ tèmi bá lọ arrest kábíyèsí òyìn ọkọ wèrè tó fẹ́ o kó o máa rojọ́ bẹ́ẹ̀ mi lẹ́sẹ̀ can you imagine that ní ọmọ tèmi bí can you imagine ká yẹn. My honorable. Ah. Woman leader. Ẹ kú rere mà. Owó padé mi ti dé. Mo ní wá kí ni ọkùnrin. Òótọ́ ló jẹ́. Àmọ́ ní wákàtí mo regret pé mi mú bí lọ́mọ. Ah, kí ló dé? Woman leader, ẹ ṣàmọ̀ bí mo ṣe ń sá káàkiri lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ lè má jì kí ọmọ yìí máa kémi fi tèmi ṣe tèmi o kí n fi òun àti ọkọ òun sílẹ̀ o pé kémi ṣọ́gbà tèmi. pẹ̀lú gbogbo nǹkan tí kábíyèsí ti ṣe fún yín ẹ fi sílẹ̀ o kó má dẹ̀bẹ̀ ní pẹ̀yìn lẹ́kulẹ̀ kúrò lílẹ̀ ọkọ ẹ̀ tí ìjì ẹ̀ bá wà ní Kánò á lọ síbẹ̀ lọ jẹ́. Hmm. ẹ <sighs> mo ní kó má fẹ́ ọba àdúgbò yẹn torí èmi mọ̀ yín pé union yẹn ò lè last àmọ́ ikú tí kún ó fẹ́ wàhálà tó wá délẹ̀ mo ṣetán àti jà fún gẹ́gẹ́ bí ìyá ẹ̀ kí ló ṣe fún mi ó tẹ ojú mi mọ́lẹ̀ so I'm done. but mom a lè lé ọmọ burúkú fẹ́kùn pàdé yìí sista mi ń try àti protect family wọn ni gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé kò sí nǹkan tí yóò lè ṣe nítorí ìfẹ́ hmm? love. yes love kí ló mọ̀ nípa love. can you just listen to yourself. <laughs> no can you listen to yourself. yes what do you know about love. so tó bá ti wá nífẹ̀ẹ́ yẹn. has that given her the audacity to to disrespect her mother. ìyẹn ń bá ẹ sọ̀rọ̀ òun kọ́ tíkun. Hmm. well let me just tell you the gospel truth. mom has made her decision and I go by her. I support. Mm-hmm. It's not yes. you now. Shebi, ẹ̀gbọ́n ẹ ti decide. And I've also made my own decision too. One year èèyàn suffer sọ fún ọmọdé kó má dẹ́tẹ̀. Tó bá dá gbogbo pé so I'm done with her. I'm done. Wọ́n ìtẹ̀ you sọ̀rọ̀ báyìí. Sista wa ni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀yà kan It means you can do the same thing. No so why are you supporting her. no bọ́dá mi bọ̀ pé to fi sísá mi lẹ̀ náà òun ò lè fi pàṣẹ rí. Love you, see me. You know, you see me. You should tell me. Abọ́sẹ̀lẹ̀ dìde ìyá ẹ jẹ́ kí n wà báyìí a ní kò dìde abọ́sẹ̀lẹ̀ ó ò ṣe mí ọkọ mi ló ṣẹ̀ mí ọkọ mi ló dẹ̀ ṣẹ̀ mí mo ti dáríjì though you are a beautiful lady àwọn ọkùnrin náà máa ń jẹ́ kí obìnrin tó bá fáìn kó máa rí ibi pé ẹ̀ṣẹ̀ náà kó ṣàṣepọ̀ lórí dára ẹ̀ òòdó yẹn ti torí pé rẹwà kò sọ wípé òun wá nǹkan tó máa fi bọ́ra ẹ̀ àwọn ọkùnrin tó ń wọ ẹ̀ ó lójú kò mú ò lọ ni wọ́n so ìwọ ló máa mọ bó ṣe máa play game ẹ̀ ṣe yẹ ní ti dárí jẹ. ẹ ti dárí jẹ ọ ti bá ṣe máa bọ̀. padà sẹ́nu iṣẹ́ rẹ̀. mo wá bẹ̀bẹ̀ pé kẹ́ bá bínú àgbà tí ó bínú òun ló ń pọ̀. tó tó ṣe bí òwe kábíyèsí ní táwa ṣe káwọn ọmọ kúrò dáa ẹ dáríjì wá ẹ foríjì wá apẹ́lẹ́ kábíyèsí pàtàkì pẹ́lẹ́sẹ̀ àṣà àdìpẹ́lẹ́nu kábíyèsí o. ṣe lójú wa. bẹ́ẹ̀ àwọn ọmọ kúrò dáa. ẹ rò pé wà yẹn dáa. ẹgbà tó délẹ̀ kan láti ṣe ń fojú rí. ìwà ẹ̀ dáa lójú rí. ẹgbẹ́ náà kí lẹ fẹ́ kí n ṣe fún yín tí mi ṣe mo fẹ́ mọ̀ kí ni nǹkan náà tẹ́ fẹ́ kí n ṣe fún yín tí mi ṣe àròtilẹ̀ mẹ́rin mẹ́rin ni mo fún ẹ̀yin àfọ̀bàjẹ́ mẹ́tẹ̀ẹ̀ta àti bẹ́ẹ̀ lọ. irú yín lè wà níbi ìbàjẹ́ tèmi. irú yín yìí níbi ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tèmi láì dá. ọkọ̀ yín dẹ̀ gbé ẹ̀rù ìbá. ṣe é. ọ̀dà ọ̀tún. kábíyèsí. bóyá ẹ lọ wá gbogbo ọ̀nà ẹ lọ ṣètò ẹ bá gbogbo ẹ̀ bọ̀ gbogbo ilẹ̀ yẹn gbogbo plọ̀tì ilẹ̀ yẹn bá bọ́tà ẹ bá padà. Ah! àṣẹ ìlú kábíyèsí ah, kábíyèsí àṣẹ ti gùn ún. ṣẹ́ẹ̀kì lọ́ọ̀dì. mo ti fẹ́ẹ̀sì sí i. mo ti fẹ́ẹ̀sì ẹ̀ mo ti yọ ṣọ́ọ̀bù sí i. kọ́ ń dà pọ̀ ṣọ́ọ̀tì ṣé bẹ́ẹ̀ ni kò abuso ni. àbúrò látòmí lọ mi ò fẹ́rẹ́ sẹ́yìn láàfin mi tí mo bá nídìí màá ránṣẹ́ pé. kábíyèsí bírálẹ̀ bírálẹ̀ ẹ mú bẹ́ẹ̀. kábíyèsí ni ẹ máa lọ. Ah! àwọn oníjẹ̀kújẹ. kábíyèsí kábíyèsí mo rò pé ọ̀lẹ̀ yìí bí a. kábíyèsí kábíyèsí ká ah! fi mi nínú ọmọdé o. kábíyèsí o. má fi mi nínú ọmọdé. o. má gbọ́dọ̀ mọ́. kábíyèsí olúwa mi. má sọ bẹ́ẹ̀ mọ́. kábíyèsí olúwa mi o kábíyèsí olúwa mi ṣe sùúrù ṣé ẹni bí ṣe èmi fara mọ́ ẹ̀yin aláṣẹ ìkejì òrìṣà ẹ̀ wọ́n ti ẹ̀gbàgbọ́n ẹ̀yin aláṣẹ ìkejì òrìṣà mọ́ ẹ̀yin gbọ́gbọ́n lòṣà nígbà ẹṣin lèmi sára mọ́. bẹ́ẹ̀ bá bínú sí wọn bẹ́ẹ̀ yẹn wọn ò ní mọ̀ pé ọba bínú èyí gọ́gọ́ ló ṣá èyí <laughs> gọ́gọ́ ló ṣá kábíyèsí o <laughs> kábíyèsí o. ẹ̀tọ́ rẹ̀ tí kò tó sí yẹn sáré. iná kí ni ọ̀dà nínú ọmọ bàtà ni òun gbogbo lórí ṣá kì í ṣe aláṣẹ ìkéde òrìṣà òun ọmọ bàtà ni ọmọ bàtà òun ló dàrú. tẹ̀lé mi mà. lóyún tẹ̀ ń làágùn báyìí èsì wà ti tán ẹ ti ṣí straight out báyìí àti pé ẹ̀pá wà lọ́rùn yín bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ̀pá ló wà ní gbogbo ọ̀hún yìí. olóore ṣé kìí ṣe pé ẹ̀yin àti kábíyèsí tún ti ní gbọ̀ngbì sómi ìlú báyìí. ẹ̀yà nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo ní ẹ̀ǹkáńtà kan láti wò ó wá ní àbílẹ̀gbẹ̀rẹ̀ sọ pé nǹkan kan wà lọ́rùn mi. olórí ẹ̀mí pé ẹ̀yin ẹ̀ǹkáńtà láti ojú oòrùn lẹ́wọ́ jísáyé ni pàpá wà lọ́rùn yín báyìí. èrò pé there is more to it àbọ̀sẹ̀ wá wá fòyà aláṣẹṣe ni àwọn àtiṣe àyè kí ló sọ pé fẹ́ mi. olórí ṣé mo pé you have always been a nice person to me láti ìgbà tí mo ti ṣiṣẹ́ láàfin tí mo dẹ̀ appreciate àwọn fi ìpè gbogbo ọkọ tó wà lẹ èmi gbogbo ní main source ẹ bí a ti bá lọ ní ìsinyìí gbogbo wàhálà yìí á wálé ẹyin gbọ́dọ̀ ní rest of my cause i feel I'm the source and i need to live honorably. tí wàá ní pé gbogbo nǹkan tó ń sọ kò yé mi ìrọ̀rùn mo kàn fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ṣẹ́gun because irú èèyàn báyìí irú èèyàn bíi tiẹ̀ ṣọ̀hún ká ní pé ọmọ mi tí wọ́n kán létí ògbẹ́ kan ni á ti ṣàṣemáṣe pẹ̀lú ọkọ mi bọ̀ ìwọ okọ̀ ò ṣe sórí àdúrà tí mo fẹ́ gbà mí gbogbo ibikíbi tó bá ń lọ ọlọ́run á ṣe ìbẹ̀rẹ̀ rere fún ọ má wọrí tó bá ṣe ń lọ make sure orí chief of staff wà ní kó wà arrange àwọn cash conference. ẹ ṣe ma i'm forever be grateful thank you thank you for everything ṣe ma ẹ jẹ́ kí n máa lọ. ẹ ṣe ma ẹ ṣe ma ṣe ti. sọ́dọ̀ honorable Abímbọ́lá ok yes tó bá ti wá ṣe tán give me a call let me know before you leave that place Definitely. ok yes sir yes fire. Ah, my honorable. Who married that? Hey, something is going on.

ó kàn jẹ́ kí n máa yẹ mí ni. náà máa ṣe bẹ́ẹ̀. náà wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ah. Ah, ta ló lè ṣẹlẹ̀ sí tí ò ń bínú ṣé wà ní sista mi wù yẹn o tún wá ń sọ fún ìyá tó bí ẹ lọ́mọ pé o máa lọ sí lọ́kọ̀ tó máa lọ dúró against ìyá ẹ sí ọkọ ẹ who does that ẹ wá ní kọ́ má bínú pé ẹ̀wọ̀n kì í lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́ ń pẹ́ kẹ́kùn tó pọ̀ ọmọ burúkú jẹ. kọ́ládé kọ́ládé di lọ́ọ̀ gbogbo nǹkan tiẹ̀ lọ́ọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ ni ókè ẹ má bínú báwa gbé mọ́mí kan má bínú ẹ̀yin náà má bínú. ẹni tó lọ gbé yín dìde náà mọ oríṣi tó ń ṣe lọ gbé yín dìde mọ́mí ẹni tó lè bá yín sọ̀rọ̀ náà lọ sí lọ gbé dìde yẹn ẹni bínú náà ni ẹ máa dáríjọ mọ́ yín. ó máa lè dá. yes ma. ẹ̀yin náà máa bí kò sí ọ̀tẹ̀ ìgbà tí wọ́n. bẹ́ẹ̀ ni ṣe jọra So will you, will you call her now? Will you call her? Mm. Okay. Thank you, mommy. Mi ò rí nọ́mbà ẹ̀, fún mi nọ́mbà ẹ̀, mo ti delete ẹ̀ kó lórí fóònù. Okay. 081 42 51 89 80. ṣàlàáfíà lẹ́yìn náà wà. ṣàlè rà. ẹ ẹ fẹ́ rí mi ẹ kò sí wàhálà kò sí wàhálà wọn á yọjú sí yín máa mo ti gbọ́ máa kẹ́ tẹ́kẹ̀ ara yín. Ah, ah, Thank you, Mommy. Thank you, Mommy. Thank you, Mommy. Ṣé màmá ṣe ọwọ́ àjọ̀wọ̀ tí a. Màá jókòó wá ní ti dúró sí i. Ṣé màmá mi rẹ̀ mi wá. mi ní ìsìn ó jìnnà sí gbogbo ṣòfẹ́ mari tó fẹ́ mari ti gbogbo yín pẹ́rẹ́ when the time comes they don't choose for me ẹ̀yin kọ́ lè máa decide fún mi ìgbà tí bá máa mari àbí òun máa mi jọ wọ́n. gbogbo ilé nǹkan báwo ni sọ ẹ lọ́wọ́ lọ́wọ́ má jà o má jà o. ojú àwo pé ẹsẹ̀ àwo pèlè o ojú àwo pé ẹsẹ̀ àwo pèlè o. ọ̀sìnrin òòyì ọ̀ arábìnrin tẹ́ ẹ pè kí yẹn kẹ́sì máa wo wọ́n rán mi sí o. àwo àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ó ti jẹ́ àpè ká sọ fún torí tá a bá pé àwọn alálẹ̀ yìí á bínú òótọ́ ni alálẹ̀. arábìnrin wá wá. ìyàwó ọ̀gá jíṣẹ́ fún bí mo ṣe ń sọ̀rọ̀ wípé ó fojú kàn wá ibẹ̀ jìnnà wọn ibẹ̀ náà mo ti dé láàárọ̀ yìí and kò ń ṣe bí tí mo lè padà sí ní kọtà sí kò sọ yìí. ó léwu o tó bá sun ààfin yẹn lálẹ́ ìmọ́jú ọ̀la kò gbọ́dọ̀ sùn lọ́la mọ́jú ọ̀túnla ó gbọ́ ọjọ́ kú ẹ̀ ti sún ọ kó máa tẹ́rí gbaṣọ àlá tó ńlá àlá tó léwu ni ṣọ́ra o ìkìlọ̀ sọwọ́ arábìnrin ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ o ṣó gbọ́. ojú àwo pé ẹsẹ̀ àwo pèlè o ojú àwo pé. mo yọ madam ọ̀ká mi olórí tí mò ń bá ṣiṣẹ́ nílùú tí mo ti bò tí mo ṣe ń sọ fún ẹ láìpẹ́ yìí mm. wọ́n pè mí fún wọn ló gbọ́dọ̀ pèlè mi débi lọ́la dọ́dọ̀dọ́dọ̀ mi ìdílé padà sí ibẹ̀ yẹn mọ́ lálẹ́ yìí. tó bá la kó lọ. Ah, kò tún máa ṣe ni màá tètè jí dájú báyìí màá tètè múnú bẹ̀ fún. ok well ó bá ká máa ra lẹ́tà nìyẹn. ṣé ìwọ ìwà àtọ́lò yìí fẹ́ jáde kódà tó bá ti dé wọ́n mi létí pé màá ti anáwọ̀ ta fẹ́ sọ. ok sí wàhálà wọ́n mi létí tó bá ti dé o. máa wọ ọmọ rẹ máa rìn náà rìn kọ́. wà ẹ̀jẹ̀ olórí yín ni mo fẹ́ rí bọ́ tí ẹ bá sọ fún mi lánàá wípé òun travel ni. ẹ tó tọ́ ni mo lọ sí ìlú wa ṣùgbọ́n aago márùn-ún ìdájí ni mo ti jí kúrò à ń torí títí nìyí bẹ́ẹ̀ ni. ṣé kò sí. ẹ mo fẹ́ rí ṣùgbọ́n kò ń ṣe lójú àwọn èrò púpọ̀ báyìí lẹ́mìí àti ẹ̀rìn kan á jẹ́ pé o náwó tó wà very important láti bá mi sọ because màtí wọn náà máa wọlé pé mo fẹ́ jáde ni wo mo ní nǹkan tó wà ó jẹ́ láti lọ bá mi sílẹ̀ orí ẹyin sùúrù ṣẹ́rí tẹ́ bá lọ́la wípé wọ́n pa yín lójú ọ ẹ máa kú lójú ọyìn sọ ọdẹ kákẹ́ ń sùúrù kẹgbẹ́ nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni olóyè. Hmm. Abọ́sẹ̀dé, kí ni túmọ̀ gbogbo nǹkan tó ń sọ bẹ̀rẹ̀? Ọ̀rọ̀ rí. Ṣé bí ọ̀rọ̀ ayé mi ni mo bá lọ sọ́dọ̀ àrínú ròde? Kó tó di pọ́rọ̀ yín jáde níbẹ̀. Ẹ wo lórí, ọjọ́ òkú yín ti súnmọ́ lé o. Tẹ́ bá sùn sáfin ìmọ̀jú afẹ́mu kó má jẹ́ pé òkú yín lọ máa gbé kúrò láàfin lọ́la lórí. Abọ́sẹ̀dé, ó dẹ̀ expect mi kí n gba nǹkan tó ń sọ ìgbọ́ olórí kímbàtì ni arínú òde yìí púpọ̀ ọ̀rọ̀ tó bá ti sọ báyìí gẹ́lẹ́bẹ̀ ló ṣe máa rí ẹgbàá mi gbọ́ ó ní ewu àfitẹ̀wá yìí ní ewu ẹjọ́ ṣé rọ̀rọ̀ tí mo bá yín sọ ẹ jẹ́ kó mọ láàrin mi àti for now even ẹ má jẹ́ kí anybody go even kábíyèsí fúnra wọn ẹ má ti fi tó wọn létí ẹjọ́ ẹjọ́ ẹjọ́. abúṣẹ́dì ṣe rí gbogbo nǹkan tó sọ yìí ó ti yé mi bọ́ fún mi ní táìmù máa máa lọ. Ah, olórí rírò gbọ̀ngàn ló léwu ẹ ní láti máa ro ó léwu fún yín láti sọ àfihàn yí ìbọn lágbẹ́ yìí ẹ jẹ́ ká tètè máa lọ ó ráyè yín lélẹ́yìn adínúdò kí ìgbà tí lórí ẹjọ́ ẹ jẹ́ ká máa lọ. Eh, eh. mo ti gbọ́ o ṣe gan ni ṣé orí abọ́sẹ̀dé bí mo ṣe wà wájú ẹ̀ yìí ṣé orí apá kan wà lẹ́yìn mi tó jẹ́ pé òògùn mọ́jú ó kàn déédéé yọ ni tí ò tiẹ̀ yé mi tí má tún wá ní kí n tún wá sùn lálẹ́ ọlọ́run má jẹ́ kárí bóyá ojú mi àbẹ́sẹ̀ mi àbí kankan ló máa ṣẹlẹ̀ sí mi. yóò ti nǹkan tí mo sọ jẹ́ ká tètè máa lọ. ẹ kò sí wàhálà àwọn ọjọ́ bíbí ẹ nígbà bóyá ẹ jẹ́ ká tètè jẹ́ lọ. ṣé máa padà wọlé. sírí. Original. arábìnrin ọdún ọdún rẹ ti súnmọ́ sílẹ̀. ó kàn fura ni. Ah, ẹ jọ̀ọ́ torí olóyè má jẹ́ kí n kú ẹgbẹ́ ṣàánú mi ìbẹ̀wò. arábìnrin fetí ẹ sílẹ̀ kó o gbọ́ gbogbo ohun tí wọ́n bá bá ọ sọ nítorí pé ó máa wúlò fún ọ. arábìnrin orí tí ò bá gbé ni ní gbé aláwo rẹ pàdé ẹ bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ kó o tún dúpẹ́ lọ́wọ́ abọ́sẹ̀dé torí ká ní ààrẹ abọ́sẹ̀dé lánàá ni <laughs> eléru àti sùngi. Ah, ẹlẹ́dàá mi ò ṣe o. gbọ́ ọmọ mi láti inú ẹlẹ́ kò gbọ́ o gbogbo ohun tó yẹ kó o rí tó yẹ kó o mọ̀ tó ṣóòkùn sí ẹ gbogbo ẹ náà ló máa fojú ara ẹ rí tó máa fi tiẹ̀ gbọ́ lẹ́nu ẹ kú ọrọ̀ ìlú ẹ̀yìn àfọ̀bàyẹ tí gbogbo wa mọ̀ sí ilé ètò alálẹ̀ ògbè ní àṣẹ. ẹ rí ó ní ọyẹ mú ọyẹ òsára ìrí ìsẹ̀ ìrì òsẹ́mọ̀mọ̀ ìlókè ó ní akọ àparò lógbe lórí sansansan lórí fọ́fún ọlọ́fẹ́ ajéwèkún níjọ́ tí ń lọ rèé gun po bàbá rẹ̀ ẹ gbọ́ ifá yìí wípé ní àwọn ọmọ ọba méjèèjì ní oṣù wọn wọn kún ẹ gbọ́ àmọ́ wa ní ká tún ti bí ìwà ó ní ká fi kíyèsí wọn ó ní sẹ́yìn mọ̀ pé wà wọn ò lè dọ́gba láéláé ó ní ẹ wà wá àwọn àdánwò kankan ẹ gbé síwájú wọn lẹ́ẹ̀fì mẹni tí ìwà rẹ̀ dá tó tọ́ lọ́ba kábàámọ̀ àgbèbọnú ara wọn ìnẹ́fà wí mo wí o korokoro la sì rọ́fà adití ó ní ẹ ti bí ìwà wo torí ó gbọ́wọ́ òní kú mọ́ ní rọ́níjẹ́rẹ́ ó ní ká wí fún babaláwo tó bá ń dífá ní kó má wulẹ̀ dífá mọ́ toró sùn àwọn méjèèjì olókun dáadáa ire o. ẹ ṣe àwọn ojú rẹ jù. kọ́ ló lè wúrẹ̀ yóò ṣe é ṣe. fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ náà ẹ̀kọ́ ti fojú mú hàn èwo làbọ̀rọ̀ tún ṣe ìdánwò fún àwọn méjèèjì ká lè mọ ẹni tó yẹ ká gbé sórí ìtẹ́ babẹ́ àbí ẹ̀gbọ́n kan ti fa wí. bẹ́ẹ̀ ni ìwà lọ́ba àwúrè àgbà tó bá ní sùúrù láyé yìí òun gbogbo lónìí gbogbo wa la mọ̀ yìí pé adédìwúrà oníwà pẹ̀lẹ́ ni oníwà ó sì ní sùúrù ẹ jẹ́ ká pe àwọn olóye ká fi sórí ìtẹ́ bàbá rẹ̀. ẹ ọ̀rọ̀ tèmi yàtọ̀ díẹ̀ ẹ má jẹ́ àpè fálékì ẹ má jẹ́ àpè ṣùlọ́lẹ̀ nígbà tí awo ti sọ̀rọ̀ wípé ká pín bí kòtò ká pébí kó tó ká finú konú ká tó mú ọmọ òye ẹ̀ bá jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ṣé fẹ́ẹ̀ kàn tẹ́lẹ̀ àti mọ̀ pé bàbá sọ abẹ̀bẹ̀ sókè ń gbàgbà ayélujára ni ó mú àbí oníwà tó dáa oníwà rẹ̀lẹ̀ onísùúrù ó káàyàn kún ó má kàn léèyàn ṣe ó ti tán ẹ jẹ́ àpà àwọn olóyè kájọ finú konú kájọ fi kó lukùn èmi mọ̀ pé dídùn náà lọ́sàn máa padà sóko àbí ọ̀rọ̀ pé olóyè ó dàbẹ́ ó dàbẹ́ ó dàbẹ́ ìwọ pé kí ọ̀tọ̀ pàdé wa ọlọ́run bá fẹ́ ṣe ní láti. àdégoro mo mọ̀ pé mo rẹ̀ nìkan ní ẹ̀yìn méjèèjì tí ò sí mo rẹ̀ jalógun. ẹ ti rí mi. ẹ ń rò bẹ́ẹ̀. ẹ rí mi. àbó náà ti wá. òun ò tí ì débi. ó yà mí lẹ́nu o. pé kí ni. Ah, nígbà tí wọ́n sọ pé ẹ ní odù èmi àti adédiwúrà ó jọ kún báyìí. ifá ló sọ bẹ́ẹ̀. Ah, nígbà tí ifá wa sọ bẹ́ẹ̀ tó ní odù wa kún ó ṣe wá jó òun ló kàn ní mímú bí ọba ṣé èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹ̀ náà abẹ́mọ̀ pé mi ò kì í ṣẹgbẹ́. <laughs> adégoróyè ifá yìí wọjú orí ntí ifá bá sì sọ làwọn ò yìí lóòótọ́ ifá ní oṣù wọ̀nyí méjèèjì ló kún bákan náà àmọ́ wọn ìlú náà àwọn elétù àwọn náà náwọn nǹkan kankan tí wọ́n ń wò tí wọ́n ó gbéyẹ̀wò láàrin ẹ̀yin méjèèjì ni Yorùbá fi lọ tí wọ́n bọ̀ tí wọ́n sọ wípé ìwà rere ilẹ̀ sọ èèyàn. ilé òun sọ pé ọ̀ọ́ni wa o àmọ́ bí wọn náà bá wá mọ̀ wípé ọkù síbì kan lóde túbẹ̀ sí. Adégoróyè. Èdè àgọ̀ lélẹ́yìn tó jáde lẹ́nu. Ọlẹ́lẹ̀ gan. Ẹ fẹnu họra ẹnìkan sọ bẹ́ẹ̀ sí mi rí èmi àwọn àlejò oṣù ni. àní mo sọ pé ẹ gọ̀ ara ń dáhùn inú sórí pé ọ̀rọ̀ tí mo sọ yìí orin rere wípé àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé ìwà rere ilẹ̀ sọ èèyàn ó yíjọba nu mọ́ sọ̀rọ̀ pé ìjọba báyìí tó ń perú èmi pé mi gọ̀ kéèyàn gọ̀. tẹ́ ẹ̀ bá rẹ̀ ni sọ fún yín rí ẹ tí ìpèdè agọ̀rin ni bóyá àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ pèdè agọ̀rin òun náà lẹ ṣe kọ́kọ́ gbọ́rọ̀ burúkú yẹn bẹ́ẹ̀ gan. èmi gọ̀. alẹ́ gọ̀ mọ̀lẹ́bí oṣù ọgọ̀ mo sọ bẹ́ẹ̀ fún mi sọ́rọ̀ tí mo sọ ṣé mo rọrí sọ ni ìṣe tí fáwí ńlá tẹ̀lé ni ọ̀wá lé mi gọ̀. ẹ wojú mi ẹ ti mọ̀ mí kẹ́ ẹ tó mọ̀ mí tí ẹ bá ṣọṣe tí ẹ bá ṣọṣe ẹ tẹ́ o. o tún lé mi ọtẹ. tẹ́ntẹ́tẹ́ntẹ́ èmi ò tẹ̀ ẹ́ tẹ́jú tóńtó ń dájọ́ ọjọ́ àgàdà ló ń dájọ́ ọjà bẹ́ẹ̀ni ọba pamọ́ wọlé tí ọba fún ta n ò fẹ́ kí sùn sí ọ o sọ́ra rẹ o ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀pọ̀ jẹ́nu rẹ lọ. àpáàdì ló máa ń ṣáájú ìfọ̀nà àpáàdì ẹgbọ́n rí ló máa ń ṣáájú ìfọ̀nà. èmi ló ń bọ̀. ẹ má pọ ẹ má ẹ má ẹ má ojúkòrò ojúkòrò jẹ o ẹ má fẹ́ ojúmọ́ mi o tẹ́ bá fẹ́ ojú mi máa yọ ojú mi sí àtẹ́lẹwọ́ máa yọ sí àtẹ́lẹwọ́ máa dì í mú báyìí máa fi kòròfò ojú wo yìí. níwọ̀ àdá ẹ̀rọ àgbà yìí jù ẹ̀rọ ọ̀bà yìí. ìyàwó máa gbọ́ adéhòòyè èmi lọ nọwọ́ sí báyìí ifá náà nọwọ́ sí mu ọ̀bà mi lójú ni adéhòòyè ah èmi ló ń kí lè ní ìlú ìrún lé nìkan ọgbọ́n ìsọlé ìlú rí láti jọ tí mo ti gbójú ní ìlú yìí bí mo fi dogun iṣẹ́ ìdánwò bàbá mi ó ní nìgó. àti gbogbo ẹranko ó máa ń dòkú ẹkùn tó wá tọ́ sájà ìlú adékòrò yìí. àmọ́ tí mo mọ̀ ní pé ìyàwó gbọ́dọ̀ jẹ gúdúgúdú lójú bàtà tó bá rí bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ kò ìjọba ni o ń sọ fún mi pé mi gọ̀ ṣé ṣé mo gọ̀ lóòótọ́ bí mo bá gọ̀ yóò sọ lọ́rọ̀ bàtàbàtà yóò sọ sí mi yóò sì lọ bẹ́ẹ̀ ọba náà ló ń jẹun ọtí jẹ́ tán bẹ́ẹ̀ bí ìlú bá gọ̀ kí wọ́n fi irú rẹ̀ jọba. adébíyọsù adédèwúrà ẹ̀yin wá sábà ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ kí n lè gorí àpèrè àwọn baba ńlá baba mi ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé tí mo ẹ mọ̀ orí èèyàn tí mo jẹ́ ẹ mọ̀ pé tí mo bá dèdè ọba nínú ìlú yìí ìlú yìí á ní ìlọsíwájú eku ake bí eku ẹyẹ ake bí ẹyẹ mo mọ̀ pé ní gbogbo agbára láti sọ lójú ọba nínú ìlú yìí torí ẹ̀ mo ṣe ní kí wọ́n bá yín gbogbo nǹkan tó bá wà níkàwọ́ yín ẹ ṣe kẹfì ràn mí lọ́wọ́. àdìdì wúrà. alẹ́bí oṣù. ara òye. ẹ ṣe bàbá. òye ọmọ ọba ọmọ ọba òye mọ̀ọ́sù ọmọ ọba ọba kan là kọ́ba wàwà kan là kíjòyè ọmọ ọba rótogun sí rótogun dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ alẹ́ yẹn. o ti dá dín ìyẹn torí gbogbo àwọn olóyè àtàfọ̀bàjẹ́ mọ̀ yìí pé ìwọ ló gbọ́dọ̀ dọ̀ba náà. o ah, ò ní tọ́jà káwọn olóyè ò sá sẹ́yìn àtàwọn iléetù àwọn afọbajẹ ni mò ń perí bẹ́ẹ̀ni nítorí wọ́n mọ̀ wípé ẹ̀gbọ́n rẹ̀ èèyàn tó lé ní hmm. wọ́n sàṣà láfẹmí wọn wọ́n fi sásẹyìn bàbá hmm. náà mọ̀ àmọ́ sórí gbogbo ọ̀nà tó wọ́n bá gbà tó wọ́n fi ìjọba ògùn bẹ láàrin yìí ó hmm. ìwọ náà sámọ̀ ah, ah. gbogbo tó bá gbà ńlá ṣe. ṣe bàbá. lọ́rẹ̀ẹ́ fọkàn rẹ balẹ̀ kọ́ ọ mọ́ jó kọ́ ọ mọ́ yọ lójókòó nù lẹ́ngbà mi nǹkan kọ́ ọmọ sọ báyìí ìgbà tó múrú kẹrẹ lọ ò ń ṣe bí ọba nù tọ́ba wò lè mọ rìn ọmọ ọ̀dá gòjọgòjọ nù lé ò ń ṣe bí ọba nù torí wọn padà jọba yìí ó jẹ́ o àmọ́ tọ́ ọba dọba yìí tán hmm. wọ́n gbàgbé bí o. alẹ́ bí oṣù. wọ́n gbàgbé bí o. alẹ́ bí oṣù. ṣé bí wọ́n mú mi lánàá kó tó dòní mo mọ̀ bẹ́ẹ̀. ẹnu ló dùn kí n gbàgbé orísun. bẹ́ẹ̀ ni ìgbà wá tiẹ̀ gbàgbé rẹ̀ yóò gbẹ yóò gbẹ láàrin. so mi ò mi lè gbàgbé yìí. ọ̀dà o lè jẹ́ odindi atari kan tán tèpo tèpo. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ kí ìjọba yìí máa jẹ́ tí ọ pọn wọn láti. máa jẹ máa jẹ. mo sì ní fún ọ lómi ò ní mọ tíṣì. kò sí nǹkan tó ká ṣùgbọ́n kí n ṣe àjọba. ọ̀dọ̀bà. máa jẹ. <laughs> ọ̀dọ̀bà. bí ìgbẹ́ bá tẹnu mọ́gi yóò kó láàrin. bí dandan máa jẹ ẹ ṣeun. adébíwúrà ọmọọba. ẹ òní. ṣé àlàáfíà ni. adúpẹ́ ẹ a máa rí yín. Ah. ṣé ò sí. kò sí wàhálà. bẹ́ẹ̀ ni ah akọ ń kọjá lọ la rí yín o. ìyẹn náà dá bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàtàárọ̀ ọ̀dọ́ alẹ́bí oṣù pẹ́rẹ́ tí bọ̀ ẹ́. irú béèrè wo nu orí mi tí mo jáde láti ilé alẹ́bí oṣù òun béèrè pé ilé alẹ́bí oṣù kọ́ mo ti ń bọ̀ ó dáa ilé alẹ́bí oṣù mo ti ń bọ̀. so kí lọ́wọ́ wá ṣe ń bẹ̀ o. <laughs> ẹ má gbà mí ah, kí ni mo wá sílé alẹ́bí oṣù ó dáa mo wá bí tèmi adé mi yóò ṣe dáa mo wá sí lálẹ́ bí oṣù ṣó tán. ìyá adé ti wúrà lẹ yẹ kó máa lọ. o á dá fún wọn ṣe ìgbà ìró dàbọ̀. bí kú ló lóko bí kí ni àti ẹ. Mo lè gbé mi ah! Ah! Kí ló ṣe fún ọgbọ́n. Ah, ah. mo rò pé ọmọọba adégoróyè máa tẹ̀lé yín wá bí mi. <laughs> ara àwọn tẹ̀lé wa wá nítorí pé tí wọ́n bá tẹ̀lé wa wá àwọn ìgbà tètè fura ìdí nìyẹn tí wọ́n fi rán àwa wá nígbà àwa wá sí wa. bàbá owó tó ní ká gbé fún yín lélẹ̀. àmọ́ ẹ rí i dájú pé ibi tá a fẹ́ kí igi wó sí náà ló padà wó sí o. <laughs> ọmọdé yín ò mẹ̀là ó lóun mẹ̀là kátakátá ẹ rè bá mi jíṣẹ́ fún ọmọọba adégoróyè ń pé olówó lolóyè a kì í foyè bọmọ abèṣe kẹ́ẹ̀sì bá mi kọrin yìí sí létí pé mo ní wípé ìwo pápá ìwo nà ń pò tí móyè yìí jẹná ìwo pápá ìwo nà <laughs> èmi mà ní adínájà. agbẹ́nà yòró arẹ́tù yòògùn èmi koko bí ọ̀tá èmi kọ́ran bí irin èmi wọ bí àlàpà alápótá bí iná ni mò ń jẹ́ èmi àrọ̀ nìmọ̀jà tí ń gbénú kòkò dúdú èmi ẹbọra tí ń gbó mi gbogbo ọ̀nà tó yẹ kí n tọ̀ lórí pé kóyè le lè já gbogbo ẹ̀ ni wọ́n gùn lé àbọ̀rọ̀ mi ẹ délé láyọ̀ ẹ̀ ń eku ló léwu báńkì o àti káàdì. ikú máa wo ikú ò gbọ́dọ̀ pawó àrùn má ṣègùn àrùn gbọ́dọ̀ ṣàgbà ṣègùn ikú pọ̀bẹ ìjúwó kan ní kése ikú pọ̀bẹ ìbìdó ọmọ àjẹbíyọ̀ ó wá kó jẹ́ káyínfà tí ń sọmọ wọn ní gbogbo aṣọ àwọn ìdèǹdè pẹ̀lú ìrànlá ọmọ òye méjì ń jà wọ́n dì mọ́ra wọn kìtìpa kìtìpa wọ́n dì mọ́ra wọn kìtìpa kìtìpa èèyàn tí ó ṣáàkín kó máma fóun ṣógbó èyí tí ó ṣojú kó máma fóun ṣáàkín ọ̀ṣáàkín òṣogbó ìyàgbàlagbà ló tún fẹ̀. <sighs> mo kí yín o gbogbo ìlú mo yìí. àwọn àdáhùn ẹ dákun kí ló dé tá à ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ tó wá jẹ́ pé làpálàpá òun là ń pa. ẹ ṣe àwò lọ́nà wo. gbogbo apáká la mọ̀ pé adégoróyè òun lọ́ba tọ́ sí kí ló wá dé tá a fẹ́ni tó yẹ tọ́ sí tá a fún lóyè kí ló dé tá a jẹ́ kó jẹ́ nítorí alẹ́ bí oṣù tẹ́ ẹ rí wọn àwọn èèyàn kan ni wọ́n lẹ̀dí àpòpọ̀ mọ́ alẹ́ bí oṣù tó fi jábọ́ lẹ́nu ẹ̀ wípé adégoróyè kọ́ lọ́ba tọ́ sí ìwà burúkú tálẹ́bí oṣù yìí wù òótọ́ tí kò sọ òun ló fa ikú àìtọ́jọ́ tó kú. bẹ́ẹ̀ni àmọ́ ẹ wá gbọ́ mi ẹ̀yin afọbajẹ. elédùnmarè rínú ilẹ̀ sì rí kà bá ò bá tẹ̀lé ohun tí fá sọ ká ò fi ẹni tó yẹ ká fi jọba ká fi jọba kó má jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ sí alẹ́ bí oṣù ló padà kẹ́yìn gbogbo yín. ẹ dákun ṣé pẹ̀lú ìwà tinú mi ní ṣe ìwà gidi tí ń bẹ nínú adégoróyè iná ẹ̀ láti fi adégoróyè jọba èmi mọ̀ wípé adégoróyè burú ó sì ta apá lọ́mọkùnrin ṣùgbọ́n ṣeé ṣe kí ló dùn àfẹ́ lóbi burú ẹ̀. àti títà àpá ẹ̀gbẹ́ ọmọkùnrin láti túlù wá ṣe. ọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀rọ̀ kì í gba òwúrọ̀ ká balẹ̀ sọ. adíbá fún òkùnkùn ní ẹlẹ yóò bá wa tún lu ìṣe ẹ wò ẹ̀yin akọbalẹ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ẹni tí ká mú rè ẹ jẹ́ ká ẹ má pe fálẹ́kì ẹ má sì pèṣù lólè ẹ má wọ̀ ọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ ẹ gbọ́ ohun tí fa ń sọ o ẹ gbọ́ ohun tí fa ń sọ o. ìròyìn ló dé sí etí ìgbọ̀yìn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti ITA Channel ten orúkọ tèmi ni Fọláṣadé ẹ̀ àjíṣàfẹ́ síwájú ẹ kókó inú ìròyìn náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Ghana tí à ń pè ní Black Star ti fi ìgagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù lẹ́wà Super Eagles. ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ ìdíje fún àwọn ọ̀dọ́ èyí tí ó mọ eré ìdárayá ṣe. ní àná òde yìí ni ọba Adégoróyè pé ọdún kan lórí àpèrè bàbá wọn. àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé TAMPAN ti ṣe àgbékalẹ̀ òfin tuntun fún àwọn ọmọ ẹgbẹ́ wọn. ẹ gbọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ wa ìyẹn ti ikọ̀ super eagles po ewúro sí ojú akẹgbẹ́ wọn blacks star ti ìlú ghana pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo ọba adégoróyè ti ìlú ayépé ti ṣe ayẹyẹ ọdún kan èyí tí wọ́n gorí àpèrè bàbá wọn àwọn lọ́ba lọ́ba ọ̀tọ̀kún ìlú àti gbogbo ará ìlú ni wọ́n péjú péjọ síbẹ̀ láti bá wọn ṣe ayẹyẹ ọdún kan náà ẹgbẹ́ òṣèré tampan ti ilẹ̀ wa wọ́n ti ṣe òfin tuntun fún àwọn ọmọ ẹgbẹ́ wọn. adẹ̀kù ayẹyẹ ọdún kan tí ọba wa ọ̀hún wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. owó tẹ̀fẹ̀ abẹ́rẹ́ kí ló fẹ́ pè. ṣé adégbò rí ẹ̀rọ ló yẹ láti fi jọba ní ìlú wa pẹ̀lú gbogbo wa rádà ọ̀dọ̀ òṣì tó rùn kiri ìlú. ẹ jẹ́ ṣọ́ ara yín kábíyèsí máa ti dà wá la ní sílùú wípé gbogbo ohun tó bá sọ̀rọ̀ ọba láì dàbáyé kí wọ́n máa kó gbogbo wọn. kò ní dá fún ọba bí gómìnà tí ò bá kó wa gbogbo ìwà rádaràda ìwà rédèrèdè tó ń wù ní ìkókó rí bá wí o bí kò ṣàwọn afọbajẹ tí wọ́n rí pé yóò burúkú yẹn rádaràda yóò ṣì ní kábíyèsí kó tó fi jọba. wọn máa kì í sọ̀rọ̀ sórí adé òun ló fà á tó bá yẹ pé bóun ṣe wùwà làwọn ọba tó kù ń wùwà ni ṣọ́ máa ọba. ọjà àlàfo ọrùn máa ti ẹ̀wù pọ̀ báyìí kíní yìí kò kò fi mí lọ́rùn lẹ̀. ó kàn ń wọlé sí mi lára sí ni kí ni ká ṣe báyìí. kábíyèsí ẹ wò mí oko tágìrì bàjẹ́ oko tó bàjẹ́ ń padà bọ̀ wá bùṣó bá a bá mójútó ohun tí ń ṣe yìí kábíyèsí àfàìmọ̀ kẹ́ ẹ má gbóbùrù gàjà o àfàìmọ̀ kí lè wo má sùn bí. má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìdúró gbogbo báyìí náà làbóso àwọ̀ wọ́n ní tọmọdé bá mọgbọ́n àyè ní ké àwọn àgbà wọn á mọgbọ́n àyè ní padà. ó kù nìbọn ro bàbá ṣe rí ìkórìtà tá a dé yìí àsìkò tá a lè fẹ̀mí rẹ̀ nínú fẹ̀mí rẹ̀mí. bẹ́ẹ̀ni. ẹ ó jẹ́ wúrẹ́ mi ò bí dágùtàn bọ̀lọ̀jà agbára ká màá kówó ẹ lẹ́hìn ara. kí ni ìwọ ìmú ewúrẹ́ ń di èèyàn ṣé ohun tí mò ń sọ̀rọ̀ yé yín ni ẹ̀mí ẹni tí ò tí ì dẹ́ṣẹ̀ rí ńlá gbọ́dọ̀ lò èèyàn tí ò tí ì dẹ́ṣẹ̀ rí. èèyàn kókó yẹn. bẹ́ẹ̀ ẹ lò wọ́n máa máa fọyàn dà sí gbogbo àwọn ilé ìwòsàn. wọ́n wá àwọn ìkókó fún un àwọn ìkókó la máa lò. kábíyèsí ẹ mọ̀ pé bá a bá bímọ tuntun sílé ayé ó ṣeé ṣe kí ẹ̀ṣẹ̀ bàbá tàbí ti ìyá kó ran ọmọ á bẹ̀ṣẹ̀ bàbá àti ìyàwó lára ọmọ láti ran kìíní dé ran keje á lè lò kókó àmọ́ bá a bá lè rí oyún oṣù bíi márùn-ún tàbí èyí tí ò ju mẹ́fà lọ òun là ah lò. Ah. oyún inú oyún inú oṣù márùn-ún sí mẹ́fà. Oh, <laughs> ìwà àti máa gbọ́ arínájà òkùnkùn òògùn èmi aríná yorùbá arẹ́tù yòókùn iná ni wíwọ̀n ẹnikẹ́ni ọ̀sàrá ni wíwọ̀n òmùwẹ̀ afẹ́fẹ́ lájẹ́ gbó èmi gbogbo bí ọ̀tá èmi bí irin wọ̀ ah, ah, sí àlàpà. àṣẹ fún gbogbo nǹkan tójú rẹ̀ rí bí lónìí ó lọ sọ fún àwọn tó bá yẹ kó gbọ́ kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. kóró wá o. kóró wá o ajá ń gbóríṣà kóró wá gbọ̀ngbọ̀n. kóró wá kóró wá o ajá ń gbóríṣà kóró wá gbọ̀ngbọ̀n. kóró wá o àjàngbòrìṣà kóró wá gbọ̀ngbọ̀n. Shima, and you know this, um, you have always been a nice person to everyone in that so you need me to my final. Hey, no child, no bottle here now. <sighs> Hello, Ọ̀tún. Ẹ eh, rẹ̀ra. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn olóyè ètò kù. Wípé kán jẹ́ ká pàdé ní Palace, a ní urgent meeting kan láti ṣe pẹ̀lú wọn. Hmm, two or three is not bad tó bá jẹ́ three náà ni it's okay by me màá máa retí ẹ ṣé gan ni. hello olórí ló ń sọ̀rọ̀ mo ní pé kí olóyè ọ̀tún kó bá mi sọ fáwọn tó kù pé a ní mítìn mi mọ̀ bí ó máa ti gbẹ̀yìn náà ìlú òfararọ a ó ti ṣe yìí. àlọ́ ẹ bá mi sọ fún àwọn tó ní ó wà ìgbẹ́lẹ̀ ọ̀tí ó wà bẹ́ẹ̀ kẹrin ọ̀jẹ̀ ìtúnṣe. a ó ti ṣe yìí sí o. a ó ti ṣe yìí sí. báwo rí kú máa ń ṣe bọ́ báwo rà. ẹ̀yin ìlú ẹ̀yin olóyè ẹ rí wípé kò sáṣepé láyé àṣepamọ́ nìkan tí èèyàn bá tàfà sókè tó bá yí dóborí bọ́ bá yí ò bá rí tọ̀wọ́ wò gbogbo làkàkàkà ìfagídígbà ìfiwàhálà mu ọlọ́rẹ̀ gbangba ti dẹ́kun báyìí kedere ti wò ẹ̀yin ìlú kí ni ká ṣe báyìí. ẹ̀yin àfọ̀bàjẹ́ ah, ó ṣàní nǹkan tí òfin ìlú wa sọ tọ́rọ̀ bá rí báyìí. Ah, ọ̀tún èmi wá wò wípé àbí ẹ jẹ́ ká tẹ̀ lófin ọ̀tún hmm? òfin ìlú ká tẹ̀lé òfin ìlú. ẹ là ẹ là kí lòfin wí ẹ là òfin ìlú wá ní tá a bá ní ká bẹ́gi á bẹ èèyàn mọ́ òfin ní téèyàn bá wu irú wà báyìí tàbí wà tó pọwọ́ lé wọ́n ní kí aláàgọ́ ọba kó lu aago káàkiri gbogbo ìlú àtọmọdé àtàgbà àtonílé àtàlejò àtọyún inú àtàṣẹ ìdí kí wọ́n pàdé ní ọjọ́ ọba mi òfin ni kí wọ́n fi okùn sí kábíyèsí lọ́rùn kí wọ́n fi mú dé ọjọ́ ọba kí wọ́n dájókòó kí wọ́n gba adé lórí ẹ̀ lójú mùtúmùwà kọ́ wá ní kó fi ìlú lẹ̀ apá kejì òfin ọwọ́ ní tí kábíyèsí ò bá lè ṣe bẹ́ẹ̀ irú ọba bẹ́ẹ̀ ó mọ ohun tó máa ṣe ẹ̀yin ìlú kí ni ká ṣe o ẹ̀yin ìlú òfin là á tẹ̀lé kí ni ká ṣe ká tẹ̀lé òfin kí ni ká ṣe ká tẹ̀lé òfin abọ́sẹ̀dé tó ní tiẹ̀ wọn kàn ní ṣe ọ̀nà àlà wàá máa rí ṣe wàá máa rí jẹ wàá máa rí ná wàá máa rí lò orí ìlú wa yìí á gbé tí ò bá sí táǹkìrì àwọn ò ní wù tí ò bá sọpẹ́lọpẹ́ àá ní rọkódóró ọ̀rọ̀ ìlú adẹ́rọ́ra ṣùgbọ́n ká tó yí ni ká tó kí ni afọbajẹ ọyà ìjà sáré fún àdúrà ọdún. èmi èmi adégoróyè wọn á wá mú mi bọ́ sáàrin ọjà. wọ́n á so ẹ̀wọ̀n mọ́ bàbá ńlá wọn lóhùn. Ah. wọ́n fẹ́ fi bàbá ńlá wọn ṣẹ̀sín. dòde kàkà kílẹ̀kùn ilẹ̀ máa yànà ṣá ni ilẹ̀ á ṣá kàkà kílẹ̀kùn ilẹ̀ á ṣá. ní ká ti gbọ́ òpó ilé ọmọ ayọ̀rùmá lọ náà máa ráwọn ẹ̀. gbogbo àwọn báyìí ní ẹ̀ ń lọ ní ẹ̀ ń lóúnjẹ ọpẹ́ àti ìyẹ fún òun ló lè dúró wa ó ní yẹ ká fọpẹ́ fún because tí ò bá ń ṣe ọlọ́run jọ báwo ni àṣírí ọba adégoríyè ṣe máa tó hmm, kò lè tó ọlọ́run tóbi lọ́ba. Are you still calling that man a king? Ìyẹn ò kí n ṣọ́gbà náà. Man lásán lásán yẹn. <laughs> Èèyàn commit suicide ọba ó commit suicide. Ẹ ti wà mọ́ nǹkan tó dùn mí jù ó tún fi tiẹ̀ ó fi affect àwọn unborn generation because wọn lè jọba mọ́ lọ́dọ̀ wọn. ìdílé mi ló máa jọba kò tiẹ̀ ní ìmọ̀ wọn tó fi jọba mọ́ ní ìmọ̀. kí ló ṣe jẹ́rú. kí ló ṣẹlẹ̀ lọ́dún inú mi dùn gidigidi as in i'm so happy. pé ọlọ́run ti ẹ̀ at least we're united in love. So let's um, have a toast. now, cheers to an everlasting love. <laughs> bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀kún agbọ́n bẹ tó gbọ́n torótoró alápàdẹ̀dẹ̀ ní kọ́lé agbẹ́dẹ méjì ají òun ọ̀run ajíwẹ̀dọ̀ ẹ̀sìn nìkan gbọ́dọ̀ wẹ́ tiẹ̀ láàyè bíṣọ̀gbọ́n bá tẹ̀dọ̀ lókè tẹrútọmọ ní sákìtò kíjọ bá àrá bá ti sán ti gbòtì àmì jì. àjọ̀nú ṣokọpá olé mi ẹ̀kúlé ilé ìgbìwọ̀ wo wọ́n ṣe pè ọ́ kí ló dé àpẹẹrẹ yìí kọ́ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ajá dúdú ni mí mo ti di wọ̀ àgbò dúdú jìmọ̀nà ni mí mo ti dògùn yé òfò ni mí láwùjọ bì á máa bá pàbà obì fún ọjà ọ̀tọ̀ láyọ̀ tó fún wa sí yé á á ọkọ lórí